الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا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 وكل محدثة بدعة وكل رجعة ضلالة أتوكلكم على الله سبحانه أيوة، المسلمين قد يكون الذي عمل سطور الحالة اللهم عملنا أتوكلكم سورتنا عسكرية آه، عملية لا تريد وجود المدرسة في النجاح الشيخ عروض فلاوي gbogbo àwọn ẹnìkọ́nàtọ́ ti kẹ́kọ̀ọ́ àti ọlọ́pàá láti ṣe àlejò dáadáa yìí. bákan náà àti àwọn ọ̀rọ̀ ìwọ́n ní ọ̀nà àtọ̀sọ́nà ọ̀nà ìdáre ọ̀nà ìkọ́wẹ́ àtàwọn gbogbo àwọn akálà sí káàkiri àwọn àlejò wọn ní àlejò olójú ní ọkọ̀ ọ̀nà ìdáwó tó àti gbogbo akọ́kùnrin wa ló ń rẹ̀ wá. gbogbo àlọ́lẹ̀ ilé àmì ìbàdàn àdúgbèsì kápó lórí ètò yìí tóbi tó gbogbo àtàlẹ́ sọ̀rọ̀ kí ó gbogbo àlẹ́ àti àpapọ̀ pé ìfọlọ́mọ àríkò wọ́n àtúwọ̀ lọ́wọ́ náà. ẹ̀rí ọ̀rọ̀ bí a tún ní lọ. على سبيلنا فولا الفلوس فولا الفلوس فيها خلقوا في أموال تريد أجل وعيدنا تريد الصلاة والمطلع فرجع في الوقت من جهة الجلالة وكلا وكلا فرق فرق هجرة صلى الله عليه وسلم من دور الذي تجاني أمير الأسود المعنى على nítorí dáadáa ẹ́ lójoojúmọ́ òfin kẹta tọ̀ ọ̀rọ̀ tá a fún mi sọ òun náà ní ká lọ nípa pàtàkì ẹ̀tọ́ à. náà owó tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà ó ti jẹ́ kẹta ní ẹgbẹ́ tó ń darí lẹ́kọ̀ọ́ àkàtà àti ìfọ̀rọ̀wọ́rọ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọ̀rẹ́ ká sọ kọ́ńpọ̀sì láti sọ ẹ̀. Apàdé lọ fún kẹta padà nínú bá. Nígbà tí wọ́n ti sọ lọ́wọ́ àìsọ́lá tí ó yọ ayé pé àtùwà áwú ìwà ìgbà rẹ̀. Ibi kẹta láti bá ti sọ. Bí ẹni nígbà tí wọ́n ti sọ lọ́wọ́ àìsọ̀tẹ́lá, ó ti lọ ẹni tó ti ń jẹ́ ìjọ ìjọ. فما إذا فبالبيت وما خلقت الجن والإنس إلا ليعبدوني من ذلك ما في هذا المراسلين حتى كان رسول الله محمد رضي الله تعالى عنهما عرفتم إلا ليعبدوني إلا ليوحدوني حتى قال في النبي صلى الله عليه وسلم nínú ọ̀rọ̀ kékeré tí ìtumọ̀ rẹ̀ máa ń kẹ́lú sọ̀tọ̀ ọ̀hún náà ṣe àtò àárú ìwà ìrìnà pété láti bàjẹ́ sára ìjọ ti. nígbà tí wọ́n wá tó ti ìjọ ti dá wa. gbogbo fún láyé nígbà yóò gbé tó láyé fọ́ gbogbo kama fi gbogbo àkókò gbogbo olùdílánilẹ́kọ̀ọ́ náà sọ nípa àdúrà òdìbò. ọ̀kadà tó kí látọ̀ bí ẹjọ́ ìfẹ́ pẹ̀lú bí àwọn ìdílé ìlànà ní ìlú adúlùmọ̀ rẹ̀. àdúrà nínú islam káàkiri sọ pàtàkì rẹ̀ nínú ìgbésí ayé ọmọdé rẹ̀. ẹ̀rí àdúrà gẹ́gẹ́ bí olùkọ́ni rọ̀tù àwọn ọ̀gá ara oṣù sọ. ó ní ọ̀hún náà ní kéèyàn máa wá nǹkan tí yóò jẹ ẹni tí ń sàdúrà láǹfààní. àti kéèyàn máa wá ìsìnpadà irun tó ti padà irun tí ń jẹ́ ìsinra fẹ́ẹ́ tí ń sàdúrà tó ń gbé ìlànà ẹ̀kú òkè ẹ̀kú kí o ti kọjá lọ́wọ́ lórí ẹ̀. Kíni o ti máa wọ́n náà kú lọ náà ti máa bá ní ẹ̀sìn ìṣẹ́ra gàdù tó a ò sẹ́. Wọ́n ti dábàá lọ wọ́n sílà lọ́wọ́ pẹ̀lú àìsíkà rẹ̀. A bẹ̀rẹ̀ sílẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣọ̀ra àti dáhàwà. Tàbá tó fẹ́ bí ó ti ṣe àwọn ọlọ́mọdé Mọ́tò àrùn ìdílé ìyá látara dáhà lẹ́yìn ọ̀rọ̀. دعاء الوحي للدعوة أي على الجميع الصلاة إنما من هذه اليوم الصلاة أقول لكم التي الصلاة إلى الجميع أي إلى الجميع يقدر أن أعطي الله tó dájú pé ẹ̀rú máa ń fi ọba dẹ́dà tí ó fi máa wá sí ọba dẹ́dà ó kàwọn sí ẹrú rẹ̀. ẹ̀rú ti máa ń wá ilẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà. ẹ̀rú máa ń wá ìkẹ́ àánú lọ́dọ̀ ọba dẹ́dà. ẹ̀rú ti máa ń wá ìdí ìyàwó lọ́dọ̀ ọba dẹ́dà. pẹ̀lú àdúrà yìí ti kú bẹ́ẹ̀ lẹ́tọ̀ rẹ̀. Owó tí èyí ó fi máa gba fi lẹ wípé òun kálákà lọ́wọ́ ọ̀rọ̀ ti pa rẹ̀. Òun yẹ fẹ́rẹ̀. Àdúgbò kọ́ pásọ́jọ́ kó nínú gbogbo agbára. Kọ̀ǹtágbára ní àdúgbò lọ́wọ́ ọ̀rọ̀ àti àrùn ìwé ààrẹ. Ẹ̀rọ àdúrà yìí nípa tó fi padà dúró nígbà tí ọlọ́mọ ìfọ̀hánà tó káàdà máa bẹ̀rẹ̀ buhari ọ̀bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ gbà. àkọ̀rọ̀ ọkọ̀ lórí ẹni tó dúró lọ́dọ̀. ìgbà àkọ́kọ́ tó ọ̀gá bá ní buhari láì máa bẹ̀rẹ̀ abẹ́rẹ́ láti sọ́kù ìfàgbé wa. ọlọ́mọ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láti wá. àdúrà ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì. تبقاتها البذل في الوجه عن دعاء العبادة عن دعاء المسألة àdúrà tó ti wí àwọn ẹnìtẹ láti fi lọ́wọ́ àdúrà rẹ̀. Nínú ìwé náà ti dá àpò àdúrà lọ́sọ̀ ẹlòmíì. Ìtumọ̀ ìtumọ̀ ẹlòmíì ò ká lọ. tó lè mọ tó lọ́sẹ̀ lórí ọ̀sà yọ ilẹ̀ náà àwọn ọlọ́pàá lọ́sẹ̀ báyìí. Ọ̀pọ̀ ìṣe àdúrà ẹgbẹ́ ní ìlójú ẹgbẹ́ àkọ́kọ́ ọ̀run ní sọ àwọn ìdáradá. Àdúrà tá à ń ṣe láti fi fi lọ́nà. Tó ìṣòro tí ìyá máa òun náà ti ìmáa. ìmọ̀ràn ọ̀la tó ká rẹ̀. ọ̀dà dùn àwọn ìlú ara òun ni àdúrà àwọn ọ̀rọ̀ àdá àdúrà lọ́dún pé agbègbè ní ìjọba yìí atọ́tọ̀ lákàtí nípa rẹ̀. Ẹ̀rí òun náà wọ́n máa tẹ̀lé àgbègbè àgbàlá. Táwọn ọmọ tó máa tẹ̀ ká àwọn alhamdulilayi rabbi alayi ọ̀fẹ́ fi fún ọlọ́run bí ilé gbogbo àgbáyé. Ẹ̀rí ìfi ọlọ́run ní pẹ́ẹ́pẹ́ẹ́. تقبل دعاء وعبادة الرحمن الرحيم وما لك يا صلاة اليوم فيه خلق مالك يوم الدين فيه خلق إياك نعبد وإياك نستعين قبل وإلى بأسك إلا حبيبي لا واحد إذا لا أعلم أن لا معلومات إليه ọba abẹ́fẹ́ ń kọ́ níbi ẹ̀ káàkiri ìdíkà wọn sí lọ àrùn mọ̀tálà lọ àrùn mọ̀tálà àjọ àlá ìlú kéré ìṣe ìwà wáyé ní ìṣẹ́nà ìwọ̀n ọ̀dùnmọ̀ sàké. Fún wa ní gbòòrò sí lójú ọ̀sẹ̀ tó kọ̀. Ọlọ́run ọ̀sìn yìí nígbà tẹ́lẹ̀ ọ̀la lè yí wọn sẹ́wọ̀n àti bọ́ọ̀rọ̀ gidi lọ́nà sọ̀rọ̀. فلا يبالغ الوجود في مغازي يبالغ يهدي الصراط المستقيم لأنه سبحانه الوجود يبالغ في مغازي وغير مغازي وأنا أقول الرجال لما كان الرجال يجي فلا أقوى عليه ẹni wọn bá ti wà lórí ìlànà ẹgbẹ́ àpòjù ìkọ̀ọ̀sẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ ìgbóhùn lórí ìlànà rẹ̀. gbogbo ìgbà lórí àtúntò àdúrà ìpàtàkì tí lọ́tọ̀ àdúrà ìlọ ìgbà lọ́tọ̀ ìpàtàkì rẹ̀ ti ń dé ọlọ́run fẹ́rẹ̀ àlọ́ àti ìpẹ̀láàdúrà ráàdì tó parí nínú títẹ̀tẹ̀lé rẹ̀ pẹ̀láàdúrà ẹni tó parí pẹ̀lú súnlọ́tù fẹ́rẹ̀ ọ̀yẹ́ sáwọn fẹ́rẹ̀ àlùmọ́ àwùjọ àkàkàyè súnlọ́tù àlùmọ́ àwùjọ àkàkàyè àwọn ìlọ́pìn fẹ́rẹ̀ ìlọ́pìn قل أعوذ برب الناس إلى أن يصدق ويصدق بعديه مصدي كاجو برب الناس إلى تعويل المتطور هذا وجاجا أجمل برب الناس إلى تعويل ملك الناس أربع إلى الناس olùdíjọ́sìn fún àwọn ènìyàn bẹ́ẹ̀ni ìṣàkùnrin ìlú ọ̀la ìlú ọ̀la fún òdìdí aburú àti láàrin èyí tó lè ṣe ìṣàkùnrin ọ̀la bí ọ̀tẹ̀ èyí tó ṣe máa fara pamọ́ èyí tó lè yára ìṣẹ́ká yìí. Allah di luar untuk itu dua فيما تعمل إلى اتباع عظيمة من الإنسان أنت إليها فليوصل وكل إسلام فوقعي حبيب صنع إخوانه أدوى فتاكي فوق لكن لم يرى فوق الوحاء على فاتح صلى الله عليه وسلم أو كذا لا دعاء قلت فعليه لا دعاء nípa ipò tó ga síbẹ̀ máa ń wà. òun lọ tó tó wá sọ̀tà ìgbọ́lọ́ rọ̀jò wọn lọ láìpò àwùjọ. wọ́n lè fi lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àyẹ̀wò sọ́lá sí lẹ́yìn ìgbò àìsàn àwọn ọmọ ìlú ẹ̀kọ́ à. òsì kẹta ọlá pẹ̀lú ìlọ́lọ́dọ̀ ọlọ́run àdúrà. èyí náà tó lè ṣe ìdíwọ́ pé àyè ìjẹ́ dáadáa. nínú àbí kìíní àbúlé bàbá àtọ̀jọ́ náà bẹ̀rẹ̀ àdúrà wọ́n lè ń dáná ọ̀dọ́ náà àtọ́lá ní àkùnrin lórí àrídáàdá bí àdúrà lórí ìjọ ìlànà lórí lápáta ọjọ́ ìlọ́sọ̀ ẹ̀lòmí ìwọ́n náà wọ́n ti jẹ́ ìjọ ìlọ́sọ̀ ẹ̀lòmí lọ. Gbàgbé ìjọ ìlọ́sọ̀ ẹ̀lòmí lọ sí ìjọ ìlọ́sọ̀ ẹ̀lòmí lọ́dọ̀ ọ̀sẹ̀. bẹ́ẹ̀ ni àwọn kẹta ní ìjọsìn rẹpẹtẹ kájọ tó lé mu wá àdúrà yìí. inú ìjọsìn náà ní àdúrà pẹ̀lú ìjọ. ìdí ọ̀la fún ìjọ àti ìlọrun ọlọ́run là á léwu. àwọn ìjọsìn lọ léwu fún ìgbà. lébẹ́ àwọn ìjọsìn lọ léwu fún ìgbà yóò ṣe lọ́kọ̀ ọdún lọ àwọn ọ̀rẹ́ wa ṣe lọ. àwọn tó ṣe ní fáwọn tó ń lò lọ́nà ìtọ́sí àwọn ìlérí nínú ìtọ́sí náà dábọ̀ apẹ̀rẹ̀ ìtọ́sí nínú àpèjì lọ́rùn ẹ̀rẹ̀ alẹ́ bá jẹ alẹ́ bá jẹ ìdáyọ̀. a lè má ti kí nǹkan wọn tó lọ́dọ̀ ní o èyẹ lè má bá lè jò èyẹ lè lè má kó lé yá èyí ní àtọ́ má lè rí ẹ̀ àbí yẹ lọ sí kẹ́ ká yìí. ẹ̀rọ ti pa àlọ́ lásán. lọ́dọ̀ ẹ̀rọ tó sùn náà wọ́n fẹ́ akàkọ́ láti jáde ìtàn pé yàrá ti ló tó yìí nínú ọ̀gá ìgbà tẹ́lẹ̀ máa ń yẹ ẹ̀rọ tó tàdúrà ẹ̀ ẹ̀ kọ́ wà lórí àtẹ̀sẹ̀ kọ́ra yìí. tí wọ́n sọ sọ́rọ̀. ìgbẹ́ni tí wọ́n máa ń ṣàdúrà tẹ́lẹ̀ ní àti ibi gbogbo jù bí ọ̀bá tẹ̀lé ẹlẹ́dẹ̀ yọ̀ máa gbẹ̀. lọ́sìn àti ilé àzàkùnrin ọ̀gbẹ́rẹ́ ká pẹ́rẹ́ lé ìjọ ìlọ́wọ́ náà. ó kẹ́ pé kò sí ìjọ ìlọ́wọ́ tó kẹ́ lórí ṣùgbọ́n ìlú ló láti lọ fún ìjọ ìlọ́wọ́ náà ṣàdúrà. ìbẹ̀ lọ́rùn lẹ́sẹ̀ دعاء تعقيد لله هذه مرة في أشياء على أمر فلا تدخل دعاء وتدخل من الطريق ولذلك لا يرى في ذلك كاتب لو وحده ويدا في سمر ولا يرى بقلوب سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله وبحمده سبحان الله العظيم بالقلوب عبودين وعبادة فيجي àwọn ẹsẹ̀ mẹ́wàá tí ìjọba wí fọba adéjà nìyẹn kó ní ẹjọ́ ti gbé ìlú ọ̀rọ̀ ẹ̀rọ àgbọ̀wá kẹta kàbá dé bi ẹ̀kọ́ wò làwọn ń lò kàbá bẹ́ẹ̀ sàdúrà nínú ipò lọ́wọ́ àdúrà òun ni àdéhùn tá a fi tẹ̀lé lọ́wọ́ àdéhùn àdúrà náà ló bá ṣe ọ́ ọ̀rọ̀ ọmọ ọ̀gá. ọ̀dọ̀ ọ̀rọ̀ ìwà àkọ́kọ́ àti ìsọ̀rọ̀ ọmọ àlùkọ́lá ti wọ́n sọ̀rọ̀ ẹ̀mí àdúrà áwù wọ́n rí àyíká rẹ̀. ẹ̀ẹ́dẹ̀ láàdúrà ẹ̀ẹ́dẹ̀ alára ìtọ́jú. wọ́n ti rí ìwà àgbà sí ọgbọ́rọ̀ ìdílé قل لهم أعرض لك وقال ربكم بحوله ẹlẹ́dàá yóò lọ sí ẹsẹ̀ mi á sẹ́ni ìrìnàjò màá ń jẹ lórí láti máa sọ̀rọ̀ gbogbo ìlú tí ọba ẹlẹ́dàá bá ti pàṣẹ pa rẹ̀ pàwọ́ àgbàdà. torí kí ẹ gbọ́dọ̀ kọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá ìgbàdà ọba adẹ́dàá pàṣẹ bí ẹni báyìí tó o bá ti ṣe oṣù lọ. ọba adẹ́dàá wa sọ pé ọ̀kọ́ lára gbogbo àtẹ̀dá yìí lọ́ba ìwé olùrànlọ́wọ́ òsì ẹ̀sìn yìí. nígbà tá a tẹ̀lé sọ́wọ́ ọlọ́sọ̀rọ̀ yìí lọ́sọ ayé àyíwá ẹ̀sìn bí o á ti tẹ̀lé ìlànà àìjẹ́ pẹ̀lú إن الذين Adájọ́ àwọn ẹni náà ń sì gbéraga tó náà wò ní ìdè. Bẹ́ẹ̀ olú rẹ̀ dáadáa náà dàgbé yìí. Ìlú táwọn ẹni bẹ́ẹ̀ máa wọ ọjà ìfẹ́ náà kó làwọn ayẹyẹ ìbàdàn ti wọ̀ ẹ̀. Ilé ìwádìí wọn kò bá fi ọ ààrẹ ọ̀gbọ́ta. A ti gbogbo àwọn súnmọ̀ tó bẹ́lẹ̀ rí lábàá àti ìdílé bẹ́ẹ̀. Kí ó fà á láti wà fi nítorí bá ju àbí òkú olórẹ̀rẹ̀ wo ta kí n ti lọ́wọ́ nípa ojú àdúrà. Nínú ìgbàlá kí n ti lọ́wọ́ bàbá fi ọ̀kẹ́ ń ti lọ́wọ́. À ń kọ bẹ̀rẹ̀ sí lọ́wọ́, à ń tẹ̀lé bẹ lọ́wọ́. Ẹ̀sìn wa gbọ́dọ̀ wá di àdúrà. Bàbá fẹ́ gbọ́dọ̀ gbàgbà. Nínú ìgbàlá kí n ti lọ́wọ́ àti àwọn ń ti lọ́wọ́ asọ̀rọ̀ adágún sọ̀rọ̀ ẹnu kẹta bí ti lọ́wọ́ ni ìyẹn lọ́wọ́ adágún sọ̀rọ̀ ẹ̀yin lè wò lọ́wọ́ àwọn àyè dáadáa àti ìlú àgbọ̀lẹ̀ lẹ́yìn máa ń sọ̀rọ̀ lọ́rọ̀ nítorí kí àjọ àlọ́ láìpẹ́ nílé báwọn ìrẹ̀ àjọ àwọn para ṣe àwọn para ṣe àdúrà ẹ̀rí. ونسل لهم على الوجود ما يقع بهم ربي لولا دعاؤكم اللهم لا يهدي الى الخالق كيف فعل الى الجن ونسل على سيدي في بارك الجنسي كوكوكو àdúrà ní ẹni tó kó lójú ìdínú kó tó lọ àwọn ìlànà ìdínú ìdájú súnmọ́ lọ́wọ́. ó tún kó dùhárù mẹ́tàlá sínú ìdájú bí kọ́rọ̀ fẹ́ lọ́sọ̀ ládẹ́là sí ìbá ti bẹ́ẹ̀ ni. ó bẹ̀rẹ̀ bí kí ẹ̀ lè bàrẹ̀. ẹ̀la ẹ̀la ẹ̀la ẹ̀la ẹ̀la ìjọba alákàlà ni. tó ní máa bẹ̀rẹ̀ eléyìí ti àwọn ipò èyí lọ́sà àdúrà. kọ́nà ọ̀gá dẹ́gbà á lè ní àwọn ayọ̀ àkọ́wá yìí ó fi àdúrà ní àmì dáadáa. alọ́kùnrin yìí lọ á lè lè bá lọ apáta lè lè lọ́wọ́ lè yọ. nígbà òní ọlọ́run fi àdúrà ní ìdíyìn náà ọlọ́run pé yẹn ti yẹn jẹ. bí lọ́rọ̀ ọlọ́run bá nígbà tó làárọ̀ náà. قالوا na الرحل قيل له الدين si ọdún ọba lẹni tí wọn sá ọgbọ ẹsẹ fún ẹsẹ tí bẹ̀rẹ̀ kíndìn ọdún ẹlẹgbà. wọn lè máa ṣí àti wa nígbà tí ọba tẹ náà fún wa lórí àwọn ọ̀sẹ̀ lọ oye kó tó kí bá a lè mú sọ̀rọ̀ a. sábìlì lọ́wọ́ àwọn ọ̀jẹ̀ra òní ké tọ́lọ̀ ó lè lo náà ó ké kọ́ ìlú bá wà lórí ìgbà àdàpọ̀ lórí òkè olúbi èkó kéwì. Sori àwọn òkè tó dúró gbé àwọn ọ̀bẹ yìí náà wọ́n pẹ̀lú àwọn òkè nígbà àwọn òkè tó wọ́n ní sẹ́yìn. Ẹbí náà lórí òkè lọ́dún náà fẹ́ lọ́ọ́ ká gbà. Lọ́lẹ̀ ìtẹ́ni tí wọ́n máa lọ ká pẹ́pẹ́ àbí tó ti lọ bá ọ̀gá rẹ̀ tó ń ṣe wẹ́tẹ̀ rẹ̀ jáde jọ sẹ́ńdé láyé sọ̀rọ̀ náà ti bèrè kẹ́ wà bẹ́ẹ̀ láyé wà lọ́wọ́ láyé ẹ̀yìn àdáda ẹ̀yẹ má lọ sí yín o gbogbo owó gàrí àtọwọ́ ṣúgà bisikí gbogbo ẹ̀wọ̀n máa gbà lọ́wọ́ yìí wọ́n tún gba ẹlòmíì lọ́wọ́ ọkọ ẹ̀ ẹ̀yin náà kọ́ orí táwọn ẹ̀yà akẹ́kọ̀ọ́ pé kú bẹ́ẹ̀ ni títí máa ń tẹ̀lé rí ẹ̀ ẹ̀kú ọ̀la ti sáwọn ẹ̀yà ti bàlá lọ́wọ́ على وجود ما توبة والولاء على العالم فأولا على العالم على عيد وبين الأخرى والله ما العالم بتوحيد على الفلاة ما تبع ولا ولا ولا Bàbá wo ló ń kó ní ìgbàgbẹ́ lọ sí ọdún ní àdúgbò rẹ̀? Bèbè náà ń pa ọmọ mi fún ìbàdàn kan lágbàdá. Lẹ́yìn ìjà tuntun ní nígbà yẹn wọ́n lè má ti ìbojú òkú òyìnbó látẹ̀lẹ̀. ní ẹ̀yìn ìsinmi máa ìlànà tó túmọ̀ ọ̀rọ̀ aláàrẹ bẹ́ẹ̀ ẹ̀yìn gàgá ni ó ti máa sàlàyé lọ́dọ̀ bẹ́ẹ̀ ni ti máa ra yọ bẹ́ẹ̀ ni máa sàlàyé aláyọ̀ ọ̀sìn ìbàdàn àmọ́ yóò fún ọ̀rẹ́ ti di bẹ́ẹ̀ ààrẹ nígbà tí àìsèkọ́lá ti fún wa pé tó ìdè ló

òun ti gbọ́ pé kò ti bàjẹ́ báyìí ìyẹn ò lé kò sì lè bá kùsì fẹ́ wọ́n fi dára ló kò lórí ọ̀dọ̀. ọlọ́run fi bí lára kalẹ̀ ti máa wà ìlà yóò ti wà ìjọ òde náà wọ́n ti táàkì ọmọ ẹgbẹ́ fún orí gbígbà. ó ẹ ti ẹ ọmọ ọmọ títí ó fẹ́ lé fún dàbí. náà nínú wọ́n ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. كانوا يكررون موقع جاهل انكرهم إلى يوم الوقت المعلوم أما تبدو بما ولم تكن أوعظنا وقلنا بقرآن ذلك قلوبي إلى يوم الوقت المعلوم دعني ملتزم بالتوحيد فأنت ما تقول لك تجد نفس واحد يقول لك àwọn kèfèrí àpò àdínkù máa yí kékeré báyìí tí mùsùlùmí ti lọ sí ọ̀tẹ́ bọ́ wọ́n ní kí ló jọ débi tó dé ìlànà títí àdúrà náà ló ń bá wà ọ̀nà bí wọ́n ti dó. sínú wà tó ẹ̀sìn ẹ dábàá má ti àwọn èèyàn dáadáa èyí tó tó bá ní àwọn títẹ̀ dàlù ilé lọ́pọ̀ dànù. wọ́n ní kí ó ní orí orí Islam nìkan orí rẹ̀ olórí Islam nìkan sórí yàtọ̀ orí orí jẹ́ tọ́ba ti ní níjó kò ti ti sáàmù lébi pé yọ wá sọ fún omi tó ti lọ. lókè àtàwọn ẹlẹ́sìn tuntun fi mú ọmọ ẹjọ́ mọ̀ tó láwọn fi ń sin lọ́wọ́ ẹ̀rọ ọ̀rọ̀ ajá náà là ń sọ wọ́n láwọn fi ń bẹ lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ àwọn ẹ̀rọ ajá rẹ̀ wọ́n bá wọn lè jọ tó ọjọ́ sí láyọ̀ wọ́n máa ń fi orin táwọn kọ ẹ̀fẹ́ àwọn fi àjọ àwọn fi orin bẹ́ẹ̀ àwọn fi ń bẹ lọ́wọ́ ìdí ìrẹ̀lẹ̀ tó ti lọ́wọ́ ndu ẹsẹ ẹsẹ tọ́lá ti lọ́kọ́ kọ́ ju òun ẹni tó látàrí yìí ètò ìyẹrẹ tó látàrí yìí ètò ìtò látàrí yìí ṣe lọ sí kọ́ ju ẹsẹ ẹsẹ àti ìdí wọ́n gbàgbà sẹ́ni ìwé sábà ọ̀sẹ̀ lọ́kẹ̀ àlè sàlámù sàlámù àyàdé yìí rẹ̀ tó nípa bẹ́ẹ̀ àjọ àyẹ̀ ọ̀yẹ́ sọ́jà ti dé ìlú àwọn alájà àwọn òṣèré مثل الصنوبات وتعدل على إيقاف الكلب والوجود مثل الوجود الوجود الوجود الوجود الوجود على الوجود الوجود الوجود الوجود Kalau kita perlu waktu di situ, kalau empat dua ada kita berdua. Kalau semua itu kita awal kalau baik, baiklah waktu itu. Mungkin da'wullah wa rasulina. Begitu lah. tí wọ́n bá tún ọkọ̀ ojú omi lórí bí abẹ́rẹ́ rẹ̀ ti ń da ọkọ̀ ojú omi yẹn náà ọ̀kẹ́ náà dáàbò wọ́ àwọn tó ti ń lọ́la kò gbé wọn á fi lọ́lọ́ bọ́ọ̀lù ló ti ń lọ́la kò gbé wọ́n ká ọ̀fẹ́ ìbọ́lọ̀ ẹ̀sìn sílẹ̀ yẹn bí ìlú rẹ̀ fẹ́ gbọ́dọ̀ ẹ̀dá owó ọ̀dẹ́gbọ́dẹ́ ti wẹ̀ ló ti wẹ̀ lọ́ba tó wẹ̀ kò ní ké sí ìta. àyẹ̀sẹ̀kù àbó ọgbọ̀n wọ́n tó fi lè lọ pé bolójú ọlọ́run wá ẹ̀rọ wọn lọ fúkè lọ́lọ́run wá bẹ́ẹ̀ bá pé àwọn àbáàdì orí wọn tó ti làwọn gbogbo wá ọlọ́run lókè tí ọba sì ti ọpọlọ yẹn bí ẹ bá ọmọ mi kéékèèké ti òkè tí o tí o tí o lọ lọ lọ yẹ o tún lè ra àti lọlọ kó dà á sàn lọ pé ọlọ́run wò ó lè ti gbogbo ìṣúná lọ́wọ́ wa òkè ìṣúná lọ́wọ́ wa ọlọ́run bàtà á lò ó kó fún sí ìdára òkè nípa aláṣọ àti pàtàkì tó ọlọ́run pàtó àyẹ̀ sí nípa ọ̀ṣun ọlọ́run tó pàtó à ọlọ́run tó lè sọ̀rọ̀ à. Sẹ́yìn bá tọ́ sọ̀rọ̀ àti gbogbo àyè. إنما أحفروا الكتاب أحفروا كثير إنما أحفروا صلاة اليوم الدعاء Sábàtì lọ́kọ́ àwọn oníkòró wa lápadà sí wípé ìjọ ìtú irú tó láwọn ọ̀sẹ̀ tẹ̀lá máa ń lè bẹ̀. Ó ní ìgbòho, ó ní gbogbo ìlú, ó ní ìrọ̀bẹ̀lẹ̀ tó, ó ní ìkúrú tó. Àtẹ̀sà yẹn bẹ́ẹ̀. Ẹja fún alẹ́ ìdítọ́lọ́run ti di àdúrà ní sọ́lá. خلاص يبقى كده الاعرار هو احسن الله يبارك ما يستدري ما ينفق القربات عند الله فجاء بما مدلا حق ويرضى مع الانسان ثم قضى الله وصلى هذا الرسول سيدي يوسف يقول له مدلا الدعاء والجهاد صلى الله عليه وسلم قال إذا بعدت أن يدعى بالصلاة nínú ọ̀dẹ̀ mi tọ́ba dẹ́gbà tó fi pe àdúrà ní sọ́lá òtún lọ́wọ́ máa ń sọ láti ẹni ọmọ àlùfẹ́lá kájẹ láwọn àfa oúnjẹ oúnjẹ ọ̀sọ̀ fún mi láwọn náà tún bí àwọn tó kọ́ ju ló gba owó tí wọ́n tẹ̀lé sí lọ́wọ́. ọlọ́run bá pé ó sì àwọn náà. àwọn وقل عليهم إن صلاتك مثل الآخر gbàgbé olùkẹ́ àwọn sọ́dàkọ sọ́dàkọ nílẹ̀ yàrá nàìjíríà zaka dúkìá gbàgbé ọ̀rọ̀ nígbà tó ti wọ́n ti di bí náà yọ zaka nínú ọdún ẹ̀sìn orí ẹ̀ gbàgbé ọ̀rọ̀ ọ̀tọ̀ ìlú àlẹ́ yìí tọ́wọ́n nílẹ̀ àti ẹ̀mí ìṣirò fún ọ là kàdúrà. إن صلاتك سكن صلاتك صلاة على صلاة المؤمن على على بدن على كلمة المصطلح على دور عبدها صدق الناس أنتم واجب فقط لا يمكن لله بقلم في هذا المريض الله إذا كان بتاعه في الله هذا الشيء ما أنت أطلع فقط أنا ممكن bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ti lọ bẹ́ẹ̀ tẹ ẹ̀ sí ọlọ́run ní àwọn ọmọdé. ọlọ́run pé ní sọ náà àwọn ẹ̀rọ ti sọ pé ó ti padà sí bí o ọwọ́ ẹ̀rọ ti ní kó lóòrùn láti fi lè sọ̀rọ̀ láti ẹ̀ àtàgbà ẹ̀rọ ti lọ bẹ́ẹ̀. tó ní máa bẹ́ẹ̀ báyọ̀ àyèké rí ọlọ́run ti sọ ẹ̀rọ náà máa ṣe àdúrà káàkiri. àwọn ọ̀sẹ̀ yọ báyìí ló àwọn tó ń lọ́wọ́ bá dáwọ̀ òṣìṣẹ́ àwọn mọ̀nàdí ìpàdé á kó gbọ́dọ̀ pé wọ́n. ẹni wọ́n lọ́wọ́ bá ní ìwà ní sọ mi ọlọ́run fẹ́ ká náà àwọn kí ni sọ̀rọ̀ ètò aláṣẹ màláíkà ti bọ́lẹ̀ àkúròsọ. ọlọ́run fẹ́ sàkóso màláíkà àkúròsọ náà àwọn ẹ̀rẹ́ fẹ́ sọ bí olùsọ̀rẹ́ sọ́dọ̀ ọ̀la ẹ̀yọ̀ wọlé wọlé tó ti di pẹ̀lú ọ̀nà ìfẹ́ ẹ̀yọ́ ìdíjà ọ̀rọ̀ ayé àkúròsọ ti sọ́dọ̀ àwọn ìdíjà ọlọ́run tó wọ́n dé bí ìdíjà ẹ̀yọ̀ ọ̀rọ̀ tó ń lò lọ́rọ̀ bí ìdíjà ẹ̀yọ̀ á kú bẹ̀rẹ̀ pé káyọ̀ káwọn ẹ̀rọ ẹ̀rù bí wọ́n náà fi bọ́ọ̀lù kó lè fi lè máa jáde kó lára gbogbo ẹ̀ra kó lè lè máa ara kú. bí rọ̀tí máa ti àti rọ̀tí wà lọ́wọ́ òṣèlú rárá akọ àti tó wà lọ́wọ́ òṣèlú ìdí akọ àwọn olùsọ̀rọ̀ yẹn ti yẹ. bí wọ́n ká lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ àwọn ẹ̀ka tó ti tó ti máa tọ̀ wọ́n pé lòdì báwọn náà tàbí tó máa bá ẹ̀sùn sáré nígbà náà lè láti tún káyé ilẹ̀ tí wọ́n rọ́ọ̀kọ̀ ilẹ̀ lọ lọ́wọ́ máa lóye sí wọn wọ́n kò alẹ́ lẹ́dà ẹ̀ kàlẹ́ sísẹ́ ẹ̀ sí ẹ̀ sí ẹ̀ ẹ̀ máa ti ń dáhùn ẹ̀ sí lọ ká ìbéèrè ó kẹ́ sí bíbélì tó ṣe bíbélì lọ́rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì bí ẹ̀kọ́ ẹni tí ẹsẹ̀ rẹ̀ bá pé ó ti rọ̀ pé ẹsẹ̀ tó ti fi ilẹ̀ lọ. Ẹ̀rọ tó gbà tí wọ́n fi ìrẹ̀lẹ̀ láti níjọ́ tí ọba dé. àmì ìtàn lọ́wọ́ máa ń fẹ́ lẹ́sìn ní wa. pípé ojú rẹ̀ láì wọ́n á sọ káàfin sílẹ̀ káàfin alẹ́ ìgbàgbọ́. gbogbo ẹni yóò sọ láti ọlọ́run wa lọ́wọ́ tó tọ́ tó lè tẹ̀lé àtàlẹ́ ìtàn lọ́wọ́ àtàlẹ́ àyíká. kéèyàn sọ pé ojú rẹ̀ rọ̀ tí ọba dúró ilé lọ́wọ́ ìṣèjọba ìṣòro ìṣòro pẹ̀lá ọba ti di bẹ́ẹ̀ ló ti fi ń da àwọn ọmọ ẹ̀ka méjèèjì rẹ̀. Tí wọ́n mọ ẹ̀ka àwọn àwọn oníwà àti mọ́lẹ́kù mọ́lẹ́kù sọ ẹ̀kí wá tó ká ìjẹ́ rẹ̀. Mọ́lẹ́kù ló wọ̀ ẹ́ lórí láti ọ̀dọ́ torí ọlọ́run ti da ọlọ́run da àti lójijì lórí ọ̀rẹ́ mi. olórí gbogbo àwọn ọ̀tá ọlọ́run ló yan ọ̀rọ̀ láyé àti láyé àfún ọ̀gbọ́n àgbọ̀n tó bá pa ọ́ láti ẹ̀rẹ̀. òtọ́lọ́ bá yẹ kí wọ́n ti tẹ̀lé ọmọ láti ẹyẹ bẹ báyọ̀ ìjà tó fẹ́ kí pé ẹ̀kújọ́ mẹ́ta. tó ti la bẹ́ẹ̀ báwọn ọmọ nàìjíríà yìí wá pàtàkì lókè nínú lọ́ọ̀dì yẹn. ọlọ́run ló gbà mẹ́ta náà wọ̀ ẹ̀ ká ló sùlà lọ́ọ̀dì yẹn náà. àìkúrú sùlà bẹ́ẹ̀ lọ. ọlọ́run ní àwọn ẹgbẹ́ náà wọn nàìjíríà fi rán àwọn káàkiri. àtàwọn ìjọba ọ̀sán ìdí ìjà àwọn ìjọba ọ̀sán àwọn alákọ̀ọ́lẹ̀ kọ̀ọ̀kẹ́ lọ́wọ́ tẹ̀lé àti àwọn tó ń tọ́ yìí àtàwọn mọ̀lẹ́ta àwọn tí wọ́n tó sábòbò wọn papọ̀ àtàwọn èyí tó ń tọ́ tẹ̀ fún wájú màá yẹn bàbá àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin dẹ̀ máa ń gbẹ́ ẹgbẹ́ jímọ́ àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ń gbà ẹ̀ bàbá ló pè wọ́n ọ̀tẹ̀ wọ́n títí lọ sí. ọlọ́run kẹlẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ìgbéra fún ẹgbẹ́ náà sí náà àbá àwọn aláàbò wọlé oríṣi náà fà àlà lọ́kọ̀ ẹgbẹ́ ìjọ òṣèlú àgbáyé lọ sódà à láti lọ sódà ọ̀ bí wọn bá ti wá ké àti bẹ́ẹ̀. Kalau harganya cuma dengan harga saya apa saya itu, saya orang saya itu, jadi tidak tidak dan hati lutin. Nanti sesuatu apa nak tidak ada apa tidak, karena tidak karena tidak apa. Internet sudah kuat. Nanti ketika kuat, èmi náà lè yíya wọn máa sàmì wọn kàn yín yìí ni wọn sọ pé ìrẹsì láta yìí ti rí o ẹ máa sàmì àwọn yóò máa tàbí wọ́n ti dé wúdúrà yá o ẹlẹ́gbẹ́ wúdúrà àríri jẹ́ ẹ̀ta máa bá wa. lẹ́nu àwọn akúbá ìkìtàrí ẹ̀ ní mọ́ yorùbá bẹ́ẹ̀ bí lọ́jà lóru pàpàtà nira lẹ́nu àwọn akúbá ẹni mọ́ wúdúrà àríri jẹ́ ẹ̀ta máa bá wa. ó dùn fi jó sí fún yín. ìyẹn lọ́wọ́ tó wà láyé ta lórí lówó ẹ̀ ṣàtọ́ àpò bẹ́ẹ̀ lè fi ipò kiri wá. Èèyàn tó gbọdọ̀ fi àwọn tó ń jẹ́yẹ̀ wọ̀ ní Nàìjíríà ẹni bá wọn rẹ̀ tẹ́lẹ̀ wá. Àmàlí ìjọba àwọn ọ̀gá ọ̀gá ti mọ̀ bẹ́ẹ̀ ni ẹ bá fi mọ̀. Olùkọ́ ọ̀gá rẹ̀ ní ìbò tí àgbà láàrin wọn tó gbà rẹ̀ àtẹ̀yìn tí ń pè ẹ̀rọ. Ẹ ti hà ẹ̀ kọ́ ọ̀nà ti di tó torí kò sí ìkànnì àdájọ́ ọlọ́run tó ní wọ́n wò ọlọ́run ní gbogbo àwọn àdájọ́ ọlọ́run láti pàápàá pé kàkà pé ọ̀la ẹ̀ àlọ́ ẹ̀fẹ́ àwọn. Wálé èyí ò pété èyí yẹra gbà ẹ̀dọ̀ àpẹ kẹ̀kẹ́rẹ́. Ẹ̀yìn ń wọ̀ lọ sí dá sí ní ọjọ́ ìgbà wọn àbẹ́ ọ, ọ wà lọ ìdáná bí ọdún ya rọ̀dúnláńlá àlẹ́lì ya rọ̀dúnláńlá wọ́n bàbá fáàtì wọ́n ya rọ̀dúnláńlá wọ́n pọ̀ kẹfà tí wọ́n bá tó máa rí rẹ. ọ̀sọ̀rọ̀ àtijọ́ ya rọ̀dúnláńlá ó sọ ma ti pẹ̀lú pẹ̀lú lórí mọ́ra ń dúró ẹ̀wọ̀n ẹ̀bọ̀ kiri ẹ̀bọ̀ kiri bàbá fáàtì mọ́ ẹ̀bọ̀ kan ya rọ̀dúnláńlá ẹ̀bọ̀ kiri mọ̀ ọ́ Adéwálé. Adéwálé. Ẹ̀rọ tó wà lọ́wọ́ ẹ̀rọ ọ̀pọ̀ àyíká ẹ̀rọ tó bá pa. Àyà àyíká aláìyá àwọn ọ̀gá rẹ̀ àti yára kan àti yára ọ̀gá rẹ̀. Yàrá yàrá àwọn ọmọ àpò wa ní àdúrà sí àwọn ẹgbẹ́ ọlọ́run náà wọ́n ti fi ọba dẹ́gà rọ́ọ̀tà rọ́ọ̀tà mo lè máa rí bẹ́ẹ̀ máa ṣẹ̀dá wa kí n bá yẹra ẹ wo sí fún wa yà á ọ̀gá wọ́n lọ́wọ́ àti wọ́n á pè é òun tó tù yìí pèsè tù yìí á sì fi pa sí yà á pè é wọ́n lọ́wọ́ olùsọ́ọ̀. ẹ̀yìn bá sì sọ́ọ̀tì èyí lọ́sẹ̀ àwọn òkúkú lọ́wọ́ àti wọ́n bẹ̀rẹ̀ tó bá wọ́n gbọ́dọ̀ ní kẹ́lò fi ṣe sì tún bá ní ẹ̀mí ìsìn ẹ̀rọ ọlọ́run bá yẹn alẹ́ mi lọ sí ìlú bẹ́ẹ̀ ẹ̀mí eléyìí ẹ̀ ẹ̀ ẹ̀ àlẹ́ wò sóde àwọn ti ní àwọn àpá àlẹ́ jáde láyé ká tó ti rẹ̀ báwo àtẹ́bí ọlọ́run ti pàtàkì yá kò gbọ́dọ̀ pé wọ́n. ewu ló fi láyé àyíká rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wọn lọ sí ìlànà ọ̀kà ìjẹta àwọn àtẹ́bí méjì tí ó lè dá wàhálà ẹ̀ láwùjọ ọ̀gá dẹ́gbà rẹ̀ tó lè dá olóòtú wọn ọlọ́run wá pé ọ̀kan náà méjì ní ọlọ́run bá àtẹ́rẹ́ ẹ̀rí sáré àpò lọ onímọ̀ àtẹ́bí lórí sáwà láàrin àwùjọ. wàhálà ojú olóògbé ẹ̀kọ́rọ̀ tó dàgbà wọn fi lọ́ àwọn wàhálà ojú wọn. ọlọ́run ti ká àtẹ́rẹ́ ẹ̀rí sá àìsàn àmọ̀tán tó dàgbà ayé ní nítorí. táwọn ẹgbẹ́ ẹ̀kú ti lọ ra ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ kó lọ́wọ́ ti dé. على العددات لرحمن قوم ولا تكلم اليوم في الإنجيل بالإنجيل يعود وعلينا فبدو الإنسان من الإنسان الرسول وعليه يوم Ada umur nasional, tidak tahu, karena ada tahu apa apa khusus orang Indonesia, Palestina, kalau orang Islam. orúkọ àdínlá ìlera tó ní ọwọ́ àwọn yòówù. bá a ti mọ àwọn ọmọlẹ́bí rẹ̀ àtọ́lẹ̀tọ́lẹ̀ rẹ̀ ló tó pàlàpàlà. ọmọ ẹ̀rọ sọ̀rọ̀ ló rẹ̀ bí ọmọ ẹ̀rọ yóò rí rẹ̀ kọ́ ọ̀dà ní sí áàpùsù ọ̀rọ̀ ìdílé rẹ̀. ó lè rí kí yóò ní pété rú. èdè rẹ̀ àná ẹ̀ka ọ̀dẹ́ kúrò. Abdullah àwọn ọ̀gá àti ọ̀dọ̀ wọn àwọn àjọ ìgbà náà. Tó ti ní ní jáde ìṣòro àyẹ̀wò àpọ̀ nípa. Nígbà tó dé àwọn túbí kan náà rẹ̀, àwọn ẹ̀ máa tó láti ẹni ìgbà náà kúrò rẹ̀. Àwọn àjọ ìgbà náà ti rí ẹni فالرسول عبد الله بن مسعود عليه فأنه لما قام عبد الله بن عمر كأنه عليه للنجاح ọlọ́run tá a fẹ́ yí ẹ̀rọ ọlọ́run. ó lè rí àdúrà yìí nígbà tó ń fi wá fẹ́ sí ni ìjọ sí ni àkùkọ ẹ̀rọ tó ń bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀yà ìjọba sábà lọ́kọ̀ọ́ sáà náà. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àyàtọ̀wọ̀ lọ́lọ́pọ̀ àyàtọ̀wọ̀ àdẹ́gbàmù sọ wà lára nípa ẹ̀kọ́. ọkọ rẹ ìṣẹ́kọ́ bí àdúrà ìṣọ́ra rẹ̀ pọ̀ jù. torí síbi táwọn èèyàn tó ń bí tẹ̀lẹ́mọ́ láyé tó tó yẹ. èèyàn tó ń bí torí ìgbàlẹ̀ tó ń ta lọ. ṣùgbọ́n nípa ẹ̀yẹ wọ́n ń pe ìgbèlúgbè. nítorí wọ́n bá dé òun ni àpà wà àyíká lọ́gbà tá a kọ́ ẹ̀ nígbà tó jẹ́ mùsùlùmí náà nígbà tí àwọn àwọn olè tó bẹ̀rẹ̀ sí ní sí ìmọ̀ àwọn rédíò ìmọ̀ ìkéde náà ni wọ́n máa ń ní ètò bí afẹ́ ẹni tí yóò fi mùsùlùmí sọ pé ìrù ọtí èso torí ẹ̀ bá gbájú ẹ̀ mẹ́fì ní ọjà ìgbà tó wáyé. lórí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àyà ti bá lọ́kọ̀ náàbì ń sọ ní náà lápá ẹ̀rọ ìṣẹ̀lọ́ bí àjọ àwọn torí kúrú ká sáwọn yẹn lẹ́nu. kí bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ yóò rí yé òkú ò jẹ́ kí ló fi kò mú nítorí ọ̀rọ̀ yá lẹ́nu. a kó màmá fẹ́ di yẹn wẹ́ ìjẹ̀wé kó níbi ìyẹ̀wé lọ́wọ́ pẹ̀lú ọmọ òdòdó ìjẹ̀wé. Ah, nítorí tó ń ti àwọn alákẹ̀lẹ́ tí máa bá ní wọlé lọ́wọ́ adé. ẹ ò fi kẹ́kẹ́ ya tọ́ yìí kọ́ wá gba ìwé láwùjọ. òjò bẹ́ẹ̀ lọ torí gbogbo kẹta rèé bí wọ́n ṣe ẹ̀kọ́ nípa rẹ̀ torí pé wọ́n rí ìkẹ́tọ́ jọ wọ́n lójú fẹ̀. ṣé wọ́n fi láwùjọ nígbà táwọn èèyàn ò fi síjọba ẹ̀yọ̀ kẹ lọ. wò ó kọ́ nà. nígbà tó ń sùn àà ọyọ ìjọba ti ah, sọ ìwọlé pàtó ìpàdánù ọ̀sẹ̀ tí yẹn fi ṣe sùúrù lójú ọ̀nà ọlọ́run yóò ti dájú ẹ̀rọ tó lórí nípa ìpara sí ọlọ́run tí ẹ bá lè máa bẹ̀ lọ. yóò ti dájú gbogbo àyàkọ̀ lórí ẹ̀ ti dájú sọ́lọ́ lọ ìyẹn dára lé lẹ́yìn tí yẹn ti kágára tó ti lágbára kankan yóò lè fi yẹn ti dájú kí yẹn máa sọ̀rọ̀ ẹtí bá ń sàdúrà kí ló lóró yìí. abúlé yẹn gbájú àti máa kọ́ lọ́wọ́ balẹ̀ tí ìgbà wa ń fẹ́ lọ ìgbà tí ebi wọn lè ṣe. Orísun pẹ̀lú yàrá rẹ̀ yìí àti ìgbàlódé ààrẹ sẹ́lá ó ní ẹ̀rọ àtẹ́lọ̀ tẹ̀lé bàbá dájú pé wà á sọ̀kò ìrora lè fi ṣàbà ọ̀nà ọ̀gá. Ọwọ́ àgbà ẹ̀ka àgbàdo ẹ̀rọ bá ń tà láyé bá wà wà. Ìgbìmọ̀ gbàgbọ́ àti ìyẹn ó nítorí láti bá wà ní ọlọ́run kì í yẹ ẹ̀dá ẹ̀rí báyà náà ti bẹ̀rẹ̀ fún wa nínú ayé àtàwọn ọmọ wa òun ni ọ̀rọ̀ pé ọ̀dọ̀ ó ṣe ń tètè ẹ̀ ń tètè máa jẹ́ pé ẹ̀fọ́ káwà ní ọlọ́run kí ọlọ́run wà ọlọ́run òní yẹn. tí èyí bá ti gbé ìrẹ̀jọ́ ìjẹ́ sí ọlọ́run ìgbọ́n ọ̀dẹ́ ìjẹ́ sí ọlọ́run ọlọ́run wa yà بفضل أسباب البشر الذين في الأحياء مرة تريد أن تلاقي في نوع بلوغ مما تجيبون يعني على أولئك Ini masih kaya tadi dalam latar. Kalau sudah mati, saya jadi mati. Ini proses, proses. Kalau kita alami ya, Sore ya, sudah tidak, tidak dulu. Kalau sudah dalam latar. النبي صلى الله عليه وسلم في سنة ماجه رحمه الله قل قل لم يدع الله أنكر بلو يذكر عليه فله يوصل في كتب النظر وعقل بلا دالتايا الله أعلم في نزول أدوان يجوز تورو كنت تسمع لا يجوز باي يوصل gbogbo ọgbà èèyàn gbàdúrà irú ìrísí yóò fi wa èèyàn gbàdúrà èèyàn wà lóru èèyàn gbàdúrà èèyàn wà lọ́sẹ̀ èèyàn gbàdúrà èèyàn wà lórí ilẹ̀ èèyàn gbàdúrà èèyàn wà lórí ibùdó èèyàn gbàdúrà èèyàn wà lórí òdu. ìgbà ìlú òkè làwọn ẹ̀yà sọ̀rọ̀ kàkà ẹ̀ máa bọ́ sí. ọ̀rọ̀ àkùnrin wàá gbàdúrà ọ̀rọ̀ àìlè wàá gbàdúrà ọ̀rọ̀ ọ̀rọ̀ ni wàá gbàdúrà ó ti ní wàá gbàdúrà tó bá kúrò rẹ̀ ó gbàdúrà ó tún lálàáfíà ó ń lọ wàá ti kọ̀rọ̀ wàá ti gbàgbà. àdúrà àti ìṣẹ́ láwọn àti gbogbo ọjọ́ ayé rẹ̀ òun ti di pa kọ́kọ́ káàkiri ẹrú ọlọ́run lẹ́nu òun lẹ́nu tó wà nípa àrí òun kẹ́yìn ọjọ́ àgbọ̀ yẹn kí ìrìn àjò lẹ̀ díẹ̀ nínú àdúrà kí ìrìn àpárá kí ọlọ́run bá ọmọ àti ìtàlákà rẹ̀ ẹ̀sìn tí ìyá mi lò lórí ló máa tó a gbogbo ẹ̀yìn kẹtọ́ a. Èyí ti tọ́ òkú pàmò lóko pàtí ó ti àdọ́rọ̀ àlòyé ẹ̀. Àdéhùn náà sọ fún wa sí ilé tí wọ́n ṣe ń kó bàbá yàrá ìṣẹ́ tó lórí ìṣẹ́lẹ̀ ìyàdọ́ àwọn. Ẹlòmíràn ti rẹ̀ àti ọ̀rọ̀ àti kádàrà ni bẹ́ẹ̀ tọ́lá tó ti gbàgbọ́ àrẹ rẹ̀ ó ti wà nínú kádàrà lọ́wọ́ òkú. ويقول ما يرد القرار إلا الدعاء حديث صلى الله عليه وسلم àkọọ́lẹ̀ àyẹ̀mọ́ ojú tó lè dá padà jáde àwọn tó bá dẹ̀ yí padà yẹn bẹ́ẹ̀ tó ti wà ló dára rẹ̀ lẹ́yìn. oníṣẹ́ àìsọ̀dọ̀ yìí máa ṣàdúrà ẹjọ́ bá lè ṣàdúrà tó tó lè máa dùà nínú òkùnfà tó ti yí ẹ máa ń fi orí burú dàbí fún yẹn. gẹ́gẹ́ bá náà ọba tuntun ọdún ẹgbẹ́ náà ìjọba ṣe máa ń sọ láwọn ọ̀sọ̀lá. aláwọ̀ ni ọkùnrin wa pa rẹ̀ ìgbè ìbọ̀rẹ́ òní wa á jẹ́ ọ̀rọ̀ sí. èdè ọ̀nà àti àtẹ̀dá àti ẹlẹ́dà àti títẹ ọ̀lá. àǹtà àlà àbúrò nínú ayọ̀ ọdún ṣàfihàn. òní pẹ́ kò ní í ṣe. lórí wíwò fi ọba alẹ́ dàbí ìdí sórí ìfowó fẹ́ẹ́ àtẹ́kù kẹ̀kẹ́ máa ń ti orí ìfowó dàbí àtọ́wà fẹ́fẹ́ gbogbo ẹni tẹ́ ń lọ wa pé máa ti pàdé àti lé gbogbo orí kàdé àti ìdókòwò alẹ́ lọ́dọ̀ àpàdé àmà ẹ̀ fẹ́kẹ̀ sí ìgbà à lórí ìfowó ọ̀sán yẹn lẹ́nu ìjáde àtọ́gbà torí tó kẹ́lé ìjáde àtọ́ àti ìfẹ́fẹ́ rẹ̀ mélòó mélòó àtẹ́wò tọ́lọ́ ọ̀rá tuntun dáadáa wẹ̀ ló fi náà à. mélòó kò sí ìgbà tọ́lọ̀ ọ̀la ti fi kú ẹ̀dájọ́ à. Mélòó-mélòó ẹ̀sẹ̀ dá sọ pé yẹ dá. Tọ́jà ti fi ẹ̀dájọ́ à ọlọ́run ti fò yẹ ẹ̀sìn rẹ̀. Mélòó-mélòó ìsọjí ilẹ̀ ti rí fẹ́ẹ́ni ẹ̀rẹ̀ lọ́dọ̀ àgbẹ̀ náà. Àwọn tó padà ní àyíká yẹn. Adele nígbà tó kó lójú wàràwàrà kó o lójú náà lè gbọ́ ọwọ́ àlùfẹ́lá tọ́tọ́ lé dé láàbò ìdílé lẹ́sọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ àlùfẹ́lá ìgbóná wà á lè kàtà àdéhà bẹ́sọ̀ wà á lè kàtà lọ́ọ̀rì tọ́jú ọ̀rọ̀ tọ́lá. Ibi náà máa ń kú léraléra àwọn àdìrò obìnrin tó lẹ́kọ̀ọ́ yìí. ó ní orí àkọ́kọ́ èsì yìí òun ló bá tún tú ẹlẹ́ẹ̀kejì wò báyìí ọ̀dẹ̀ ẹ̀dẹ̀ lọ. àwọn ọ ṣùgbọ́n bá dẹ́ta yọ ọwọ́ abẹ́rẹ́ sí wó yẹn ẹ̀ máa wò. àti nínú ọ̀rọ̀ lọ àti ló jẹ́ pé àìsí àìsùn àti ìdílé rẹ̀ ṣe ti kọ́ wọn bá ti lò ó sáta sí sí ẹ̀mí ìyẹn ló ti gba ìdí ìlú ìjà lọ́wọ́ àṣùkọ́. àdúgbò làwọn mẹ́rin sí lọ́kùnrin mẹ́rin kan ìdílé tí wọn bá yín dáhùn tẹ̀tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ lọ dájú àwọn obìnrin máa ń kẹlẹ̀ ṣàkíyàn lọ sí. ẹ̀rọ bá ìdílé tẹ̀lé lọ àti lọ́dún wọn sábà ti wé ìbílẹ̀ máa lọ ẹni tí lọ́sẹ̀ kálá ní lórí. bó wà ní ẹni tí serú lábúrú báyìí. ẹni àdúrà ìgbà ìyàrá àjọ mélòó mélòó ìfẹ́ àdìdára èyí lọ rẹ̀ ti lọ pamọ́ pẹ̀lú sábà àti àdúrà ló ti fẹ̀rẹ̀ lọ. mélòó mélòó àti lẹ́yìn ogún ìgbà láàyè ipò tọ́ka láyé àtijọ́ tó ká lọ́kẹ́ yá wọn tó tó ká lọ́kẹ́ àjọ àlàyé ọlọ́run sọ sí ìgbésí àtọ́ àti lóríló àti bọ́lá àti lóríló. Ẹ̀rí lórí dájú ti ṣe àwọn ìgbésí ọlọ́run ọ̀rọ̀ àyè àwọn àjàgbá. Ẹ̀rí lọ́dún náà fún àpẹẹrẹ àjọ àtàwọn ìgbésí ọlọ́run ọ̀rọ̀ àyè. láti ká lọ apáta ìlú ìgbà nílẹ̀. Àwọn àjọ mi ti ti táwọn àtẹ́jọ́ náà bá ṣe títú àláwọ̀ ẹ̀rọ ìlẹ̀ rẹ̀. Pẹ̀lú owó láti ṣe ilẹ̀ láàbọ̀ ìṣẹ̀lẹ̀. Àwọn òbí ti àjọ òbí gbà àwọn òbí gbóyè ara wa. Wọ́n lọ sọ̀rọ̀ fún àwọn àdúrà. Ẹja ọkọ̀ mi láti ṣẹlú láì ṣáájà àlejò sọ̀rọ̀ àpò ìṣẹ̀lá wàhálà nígbà tí ọlọ́run ti yọ ọ́ lọ́dún yìí lọ́dún àwọn sábà jẹ́ ẹgbẹ́. kájẹ́sì bá gbàgbé o wíjú títí òní ìtọ́lọ́run tẹ̀lá ádámù àlè ń pàdé ìfà. Mo fẹ́ fi lórí rẹ̀ kàní ìfà àwọn ẹni. Ẹni tí orí ilẹ̀ ọlọ́run ṣe bàbá ló máa dáadáa lọ sàkó wa kó wọn sá lè jẹ wọn àti ìyàwó rẹ àlejò lọ sàlá lọ́wọ́ yẹ máa jẹ gbogbo bàbá wò yìí lọ́dún tó rọ ọ̀la ọ̀la ha lè ṣe ẹ̀ ẹ má ti fi ìdí àwọn àbá òbí ìdúró sí òkúkú ọkọ̀ kò lè bọ́ lórí ìgbà abẹ́rẹ́ ló èyí tí ó tẹ̀ wá á lè lọ́ọ́ ṣàbẹ̀dàlẹ̀ bísí ṣájà. ìjọba wo ni ká sùn pẹ̀lú ikọ̀ yìí méjì kí wọ́n lọ́wọ́ sí ká dábọ̀ bá jẹ kí lọ́ọ́ fi ọ̀mẹ́. tó fi túbọ̀ lọ́wọ́ ní ọ̀la kan ti yẹ ẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ìgbàanì. ẹ má ti bí kì í ńlọ yà wọn bí fásitì rẹ wọlé wọlé ọlọ́run ló má súnmọ́ yà wọn sáà dé súnmọ́ mi láti bẹ̀rẹ̀ bí wọn wá ní ká dá má wò súnmọ́ làwọn bẹ́ẹ̀ ẹ bá ti àti káàdì ti lè rẹ̀ ló ti rẹ̀ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ bá àti lẹ́nu ká pé bọ́ọ̀lù òkèlè ní ìlànà òun lẹ́nu ẹ̀kọ́ ẹni tí ó kò ilé lẹ́nu àwọn ẹrú rẹ̀ yóò tẹ̀lé ọwọ́ àti sọ̀rọ̀ rẹ̀ ọba tó ọ̀dà rẹ̀ ló ti rẹ̀ fún ọ̀gá ọ̀rọ̀ ibi tó ní ẹ̀rọ ṣe wọn kẹ́kẹ́ pẹ́ láyé ni o ibi tó ní ẹ̀rọ ṣe ìwé pọ́jù náà ìlànà bẹ́ẹ̀ lọ tó ní máa ń mú ní máa ń mú ọmọ àdẹ́jẹ́ ajá náà ilé ẹ̀mí ká máa ń ṣe ṣé orí babaláwa ajá náà àlẹ́ ìfọlá ìfọlá ẹ̀rọ tó tó orí nígbà tó lọ́n bẹ̀rẹ̀ sí fi àwọn ọmọ rẹ̀ kẹ́ nígbà tá a fi wà ní ebi ìwé ní ètò ìwọ́lọ̀ àtọ̀ táwọn àyè òwe sí bí ó ti gbèrú bọ́ ṣùgbọ́n ó ṣe ẹ̀rí kan ọ̀sán. wọ́n wá rí ìjọsìn àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n lè ní ìwọ owó níta lówó ṣe ti dáwọ́ láàyè. ọmọ onílẹ̀ yà ọmọ ẹ̀rí agbẹ́lẹ̀ olóró láyé wọn nípa ọ̀gbọ́n àgbẹ̀rẹ̀ olóró. ojú ọ̀dà òní kan ti gbọ́ lórí. Olùdíje máa ń lórí ìṣẹ̀wọ̀n ìjọba àwọn ọ̀dọ́. Bàtà ẹ̀dá àwọn àlejò àwọn ọ̀dọ́ láti kó lọ láyé ìṣẹ̀wọ̀n gbọ́dọ̀ ìwé ìgbàlè àìsàn tipẹ́tipẹ́ àdámọ́dé àtúntẹ́wò. bí ẹ bá rí àwọn ìyá kan nínú àwọn àwọn ìyá lórí ìlú wà láàrin sẹ́lẹ̀ ìdílé ìlú wọn títì. kódà tó bá mú bọ́pá àbẹ́bí ní ilé ọba yìí. kí ni pàtàkì àbẹ́wò gbogbo mọ́ ibi kan ìgbà kan gbogbo ti dé àwọn tó tún dàgbà lọ àfẹ́ mi dàgbà ìyá náà ẹtì dàgbà ọlọ́run ti ẹ̀sùn lè dúpẹ́ lórí ẹ̀sẹ̀ ọlọ́run ni tó gbọdọ̀ tó kù sí ọ̀nà fífi nà ẹ̀ ń lọ fífi nà ádàbà ni à kéde ìlú pọ́ọ̀lù lónà ó ti gbàgbé nítorí ọmọ ẹ̀rọ òfin pọ́ọ̀lù ọ̀nà ọ̀dẹ́ ti àádọ́ ọ̀dẹ́ ti àbàdàn ádàbà gbàgbé lórí gbogbo adẹ́ gbàgbé láti rà. Adébíyá Jàmbá Adé Sọlá Sọlá àgbéláyọ̀ ọ̀gá rẹ̀ burúkú yẹn wọ́n sọ fún ẹ pé títí tí wọ́n ní kẹ́ máa jẹ̀ kẹ́ má pẹ̀ láyé rẹ̀ kájọ́ wàá fẹ́ fúnà bá ti wà yìí bá ti kọ́ náà yìí lò wọ́n mọ̀ pé mi ò ní dìde ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ẹni rẹ̀ ilé òní dìde tẹ́tí kẹ́ bá o kà lọ́wọ́ mi ẹni ó ti sọ́wọ́ lọ́dọ̀ sọ̀rọ̀ ọdún láyé sí. èyí ò rí káwọn ọ̀sán ọ̀fẹ́ tó kọ́ máa sọ wẹ́ẹ̀kẹ́ ìkùlé lọ́ọ̀ pa ẹ̀sìn yẹn fẹ́ràn ọ̀ka abẹ́láyé. èló lè ta. ikú yẹn kálukú òdìbẹ́ torí ayé ń tún bọ̀ òdì tó ń bá káńtẹ́ ti sọ́lọ́ la sọ́lá fẹ́ ròyìn ayé ẹ̀rí bá ti jà káàkiri lórí ti lè tó níyà káàkiri lọ́dún ọ̀la ayé rẹ̀ wà fún wa. tẹ́lẹ̀ tó bá yẹ kó tẹ̀ fáyìn lásán kó tún kẹ́ fáyìn lẹ̀ tẹ́lẹ̀ tó ní òkò fẹ́ kátó wá sọ pé kẹyẹ bá ń àti ẹbí kẹrù sẹ́wọ̀n pé òní fẹ́ já tó fẹ́ ìyá máa ba yín rẹ̀ láti ibi tí wọ́n lè má jẹ ẹbí ẹbí má pẹ́ láyé mi o báwọn ti lọ yẹ bí ọlọ́run bá yọ ọmọ jáde bọ́ọ̀lù náà lọ sẹ́nu àwọn ibi tó wà pẹ̀lú pẹ̀lú tààrà ibi tó lọ wa lọ́lọ́run náà àwọn fún tààrà. a kà ti fúnra wa o. فإن لم تغفر لنا سورة مريسيوة لنا يكون àwọn àti ẹnìjọ padà ọlọ́run tẹ̀ lórí jù torí ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ àlejò àdámọ̀ láìka gbogbo aláta fúnlẹ̀ àtúlẹ̀ àtúlẹ̀ àbáwọ̀ àkáyì tí wọ́n lọ àgùn báyìí wọ́n aláta àdámọ̀ dábì lọ́rùn rẹ̀ lórí rẹ̀ wọ́n náà rẹ̀ lọ́jọ́ àti ọlọ́run. tó bá yà pa nípa tó bá bá tẹ̀lé lọ́rùn. فتلقى آدم كلمات من ربه فتاب عليه هذا قصة القلوب ثلاثة بعد القلوب الدعاء فتاب عليه خلاص يا قريشي قال قريشي لله سبحانه وتعالى كلمة من سلسلة بيت سيئة فسيئة فسيئة هذا يوم تعزيز بدعة káwọn wà ló wàhálà báyà bàbá gbádùn ní ẹwù gbádùn ọ̀dà alẹ́ tọ́ọ̀ bá tún bí ọ̀fẹ́ káàbù. ìkíni nínú àìsàn àwọn làbẹ́ àtàkùnrin ló wà lọ́wọ́ ọ̀sán nígbà tí ọ̀sán ojú omi tí wọ́n bẹ̀rẹ̀ ìrìnàjò nígbà tó lọ sí omi tó bá lọ parí ẹgbà rẹ̀. ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ ọ̀dọ́rọ̀ ti náà bẹ́ẹ̀ ni mo ń da ìyàwó ọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ kalẹ̀. كيف تقال لي يوقف وأنت خير المنكرين ونزول إلى بمن بمن صلح على في صلى صلوا من على إلى صلى Àwọn òṣìṣẹ́ ọmọ ọdún gbogbo rẹ̀ lórí dájú tó gbà tó ń padà sí àwọn èèyàn tó bẹ̀rẹ̀ tó ṣayé padà làwọn náà ti wà ìnáwó gbígbà lọ́wọ́. Àtọ́ àjẹsà òun náà ni onírẹ̀ ní àjọ àtàkùn ìsọ̀rọ̀ yìí kò ṣe àlejò. ẹni kan wà ní àyà nínú àwọn àyà ìṣẹ̀lẹ̀ bá kọ́rọ̀ kọ́rọ̀ ni àwọn olóògùn kẹfẹ́ àìlùmọ̀ sálà ìbára àti ìbára gbogbo ìkẹlùmọ́ fi fáàkì àkọ́kọ́. nígbà tó lọ́wọ́ sí àtàkùn ìsọ̀rọ̀ yìí wò pẹ̀lú àwọn olóògùn kẹfẹ́ ó dẹ̀ parí gbogbo ẹ̀ yẹn ni pé àtẹ̀wò yẹn tọ́lọ́wọ́ ní kọ́lá fẹ́ẹ́ ọ̀pá tẹ̀. ọlọ́wọ́ adìgbé ti lè gba ìlú ká ìmọ̀ ẹ̀rọ. mo ti ọ́ ní àtàrí. fàtíkàtì alábàdé pẹ̀lú òfin ọ̀ọ́dà orí orí jẹ. ọlọ́run ká kó jọ́ wà náà àwọn ọ̀dọ́rọ̀ ilé ìtura ìjà òwúkọ rẹ̀. ọlọ́run bá ta ló pé lára ẹ̀ lọ́kàlẹ́ bí wọ̀nyí. aláwọ̀ ìgbésẹ̀ ìtumọ̀ rẹ̀ pé mo ti gbàdúrà rẹ̀. látọ̀ àwọn àjọ àbájọ ọ̀la pẹ̀lú láti ìfọwọ́sí àtàkùn ìlú àdìsọ́lá ọ̀sọ́lá. àwọn òbí ti bẹnu báwọn méjèèjì nípa àdìsọ́lá kàyé. ọlọ́run ọjà àmújáde ní ìgbòmìnì jáde sí mọ́ àtìsọ́bù wà sábà sí ká. ọlọ́run àbá ààrẹ lẹ́yìn ló wà sí ìlànà àti àwọn àmújáde náà àwọn ọlọ́run àwọn méjèèjì àtìsọ́bù wájà wà ní kíkà àwọn àtẹ́jọ́ ọlọ́run àtàwọn ìlànà ọjọ́ àkàlẹ̀ agbábẹ́ rí fún àyè ọ̀gá. Nígbà bẹ́ẹ̀ ni tàbí kan sọ ọ́ mú. Èyí rẹ̀ sábà ní kó fi ló fi kọ́ ẹ̀. Ìlàlẹ́. Àrẹ́bí kan láti sọ̀rọ̀ tó sọ́lá lẹ́yìn tó fi ọgọ́rin ọdún lórí kó sábẹ́. Fúra rẹ̀ ló ti dà. Ó fi àjọ lọ títí ibi gbogbo rẹ̀. Ọwọ́ akú àti kékeré. Ọwọ́ ayọ̀ ní àjọ̀lọ́ọ̀dì tó ti dé. Ọwọ́ akú àti kékeré rẹ̀ tó ti ọ̀dọ́ kí Nínú àwọn ìjẹ́ àti ìjẹ́ òṣìṣẹ́ àti ìjọba ìpa rẹ̀ ẹgbẹ́ àdéhùn ọ̀la ẹgbẹ́ táwọn ọ̀tẹ̀ ńlá yìí kọ́lọ̀ ọmọ wa mú síyàn lé lọ́gọ́rùn-ún ọdún tí ò ti mọ̀. Àwọn ọmọ wa bẹ̀rẹ̀ náà ṣe wọ́n ti ká lè nínú ìjọba ìṣẹ́yìn. Báwo ni bàtà mi lọ́rẹ̀ nínú àwọn ìrìlẹ̀ yìí? ẹ̀rẹ̀ kan láàrin bí báyìí ẹ̀kọ́ àkọ́kọ́ òun ni pé àti ìṣòro lè dé báwọn ẹni sẹ́wọ̀n tó wọ́n wà lókè bọ́yá apá àti wọn torí kò sí tó ní ìjà apá àtò ìjà apá òun jù táwọn wà lẹ́yìn náà ní àtàwọn ẹni sáwọ́ olókè yẹn náà wọ́n kó náà wà sùn káà tó bá apá àti wọn tí wọ́n kà láti bá tẹ̀lé ìmọ̀ràn ìjọba ní sọ̀rọ̀ àti sọ̀rọ̀ wà á làjọ ní sílẹ̀ kí ló dé o ọba àtẹ̀dá lọ́dẹ nígbà tí mo lọ lọ́wọ́ tàbí lọ rẹ̀ sínú àwọn ìrírí ọlọ́run tẹ̀sí bẹ́ẹ̀ ọlọ́run tó ní tẹ̀lé láyé Ismail pé fáwọn ọmọdé ọmọ rẹ̀ láti rà nínú ọmọ rẹ̀ láti rí gbogbo كذلك النبي نوح النبي موسى النبي عيسى داوود سليمان بما علم دولة إبراهيم فإن قد بما أتباع كما تدل رمضان نبينا يقول عليه الصلاة والسلام ينا طبعا بإذنه توكلت على الله ربي وربكم. Ini para dia ada, penjaga dari من دابة إلا هو آكل من السنة وكذا بعد حبيب الله وبعد الكعبالوية إن ربي على صراط مستقيم هل ذلك قلت وعلى الأسطر تدوري قلوا من الأسطر لكن أيضا عليه الصلاة والسلام إلي ما خطر في السنة إلي ما بكى يتصل الأنكبوت لكن أيضا عليه الصلاة والسلام nígbà tó fi lọ fáwọn ẹ̀dọ́ rẹ̀. tó lè pé ìwà tí burú tó wò sí lórí rẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ àwọn lọ́sẹ̀. kí ni wà náà ọ̀rọ̀ ẹ̀ lè ṣàlẹ̀ wa ọkùnrin àtàwọn ọ̀rẹ́ máa fẹ́ra wọn ní ìyá rẹ̀. àwọn ló kọ́kọ́ ṣe ẹ̀rí bàbá wa ti pé ìparun rẹ̀ dé tó ti pé wà yìí ló ti lé mọ́ àbájẹ́ ìlágbára. Nàbí náà ń bá sísọ́tún àti àbúrò àyà káàdì rọ́ọ̀tì òrùbí àlẹ́ ọ̀rùn ìrìnbọ̀sibí tọ́lọ́mùbà rẹ̀ bí lọ́wọ́ bí lékè àwọn ọ̀dọ́ ni wọ́n dé òmìnira jẹ́ yìí tọ́lọ́mùbà ti rẹ̀ gbogbo àwọn ẹni tó wà lórí ìwà pálapàla yẹn lọ́wọ́ bá parẹ́ nípa àwọn olóògùn kúlẹ̀ ìyàwó ẹ̀jẹ̀ wà mẹ́ ìyàwó ẹ̀jẹ̀ ló ń wà mẹ́ ẹni tí wàá tó àdéhùn bẹ́ẹ̀ ni tòbí la yóò tó عليه الصلاة والسلام òun náà máa bẹ̀ lọ nípa tó yóò fáyà ọlọ́run kí àtẹ yọ lọ. ọbẹ̀ ló fi máa tẹ̀wọ́ sábà wá ìwẹ̀lẹ̀ ọ̀rùn. ìwọ náà ń lòdà gbogbo sọ́mi àtìlẹ̀ à ń sábà níbi nítorí àṣírọ̀. alátìlẹ̀ ìbí jẹ́ láyé àtìlọ́ tàwa fàájì tó sì mọ́. pàdé lẹ́nu tó ju oṣù tẹ́lẹ̀ kan wọ́n á ti fẹ́ kọjá fún mi ní bàbá àwọn ẹ̀jẹ̀ ni alóòtú bẹ́ẹ̀ náà lórí ìlú àbí òde alóòtú bẹ́ẹ̀ ẹ̀dùn àtẹ́bí sọ̀háì alẹ́ ìtọ́lá tó sẹ́lá òun náà bẹ́ẹ̀ lọ́wọ́ ó ti wọ́n ti àwọn ọ̀dọ́ náà lórí lẹ́sẹ̀ yìí àyè ìfọ̀n àwọn ọ̀dọ́ àdìgbà kẹ́kẹ́ ربنا افتح بيننا وبين قومنا بالحق وانت خير الفاتحين. قديم يبقى لك لك وقت القلوب كلها. قالوا الله ẹlẹ́dàá wa ẹlẹ́dàá wa ẹ̀rí pé sínú ayà yìí ẹ bá tàbí òun náà fi tẹ̀lé ẹ bá ti sọ̀rọ̀ wa á sì sọ àwọn òun ìlà àti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ìlú ọlọ́run pé ìbọn náà ọ̀rọ̀ bá fẹ̀ gbogbo òun lọ. àti bọ́lá òun yẹn fi àwọn agbára lé o torí pé ọ̀rọ̀ bá lẹ́kùtà bàyìí náà ẹ̀rọ báwọn ọjọ́ ìgbà ìfúnlẹ̀ ní pálapàla sí wọn nínú pàlàpàlà ni ọ tó ti kọ́ tó wà láwùjọ wa ní òun ẹ̀ lè máa jó sùn ọ. kò èyí ó pé nínú pàlàpàlà táwọn tó ti papọ̀ mẹ́kọ̀ yẹn àwọn ẹ̀kọ́ wọn pẹ̀lú àbúhámùn ẹ̀yíjà àbúhámùn ẹ̀yíjà àwọn ìlú oníṣẹ́ ní lábàtà tí wọ́n máa ń lọ sí àwọn ọ̀rọ̀ àná ìdí òkú ọ̀gbọ́n wọn wá fi hù. ẹ̀rí náà lè parí lọ àdúgbò ọ̀rọ̀ افتح بيننا وبين قومنا بالحق ونظر في استقبالنا عن بعض عمل سواء يوسف وأساطير الفاسقين انظر إلى الاتمام في استقبالاتنا صد الأعراف على أهل الإيمان أعداء الكتاب عمل الدولة التي تنظر على يوم بعدين شعيب عليه الصلاة والسلام أتجاوز إلى يوسف عليه الصلاة والسلام هنا الكلام ẹ bá jà gbàgbé wọn náà fi gbọ́rọ̀ ìwà pé àìsí lè sọ̀rọ̀ lọ́wọ́ máa dẹ́nà tún kú ò pẹ̀lú bẹ́lọ̀ àìsí lè yẹra tó fi kọ́ máa dẹ́nà pé fún yẹn pẹ̀lú bẹ́lọ̀ àtẹ̀lé sọ ní pàtàkì àjọ àtúntò ìṣó ẹ wà tẹ́lẹ̀ fún kàálù sọ̀rọ̀ àtúntò olùdarí rọ́ọ̀kì ìṣọ̀rọ̀ àti ìtọ́sí ọlọ́run ti payá sáyà ni wọ́n lè sọ̀rọ̀ yẹn áńkórì ọ̀rọ̀ ti dé lọ́rùn lọ́nà ọ̀kùnjẹ́ tàbí ìtakókó ti bẹ̀rẹ̀ bí àwọn ìyọrọ bá ń kú gbogbo ní kó bẹ́ẹ̀. yóò sọ òun kọ òye pé ojú bí máa ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn máa ń sọ ojú ìsọ yìí. ẹ wọ́n máa ń sọ̀rọ̀ fún ọ̀rẹ́ yóò máa fi òun. wọ́n ní sàdí wọ́n fi àdébẹ̀ tó sàdé sọ àwọn sàdá nínú àpòjù níbi ìwọ́n tó ti ń tẹ̀lé ìwé ìwọ́n ìyàwó rẹ̀ á sí àtẹ̀yẹ nínú àwọn ìyẹn pàtàkì bẹ́ẹ̀ tọ́lá tẹ́lẹ̀ sọ́nù àtàlà ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń pè tó ọkùnrin ṣùgbọ́n ìwọ̀n ọba díẹ̀ náà ló pè tó àwọn obìnrin ọjà ọkọ̀ nígbà sílẹ̀ tọ́jú ẹ̀rọ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà àrùtẹ́lẹ̀ ọjà ọkọ̀ sọ́ọ̀lì àrùtẹ́lẹ̀ ìyá tẹ̀lé ẹ̀rín tàbí sọ̀rọ̀ àrùtẹ́lẹ̀ ọjà ọkọ̀ pàṣẹ قالوا كتاب قصيدة وزي الآية في الجهة مراد في العرب عليه السلام يا إله الله قد ما لك كما أقول لك أقول لك حتى أن يدفعنا أو نتخذه ولنا أما يقول الله لماذا يقول الله فما يقول الله àwọn àdìgbò yà sáyà àǹfààní tó ní inú tọ́mọ nínú rò ìyá rẹ̀ ló wá gbowó oṣù lórí pé wọ́n máa fún ọmọ rẹ̀ lọ́yìn ẹ̀rọ tó lọ́ba dẹ́rẹ̀. wọ́n á kàkà tẹ́lẹ̀ tó ká tẹ́lẹ̀ sí dáadáa èyí ni wọ́n náà wọ́n àti ìtura èyí yá. àwọn àlàyé àlùkò áàtì sí àwọn mùsùlùmí náà gbọ́dọ̀ àwọn ọkọ̀ ló tó ṣe pé gbogbo ọ̀rọ̀ wọn àti ìgbélú lò. bá a ti lè gbé lọ. àwọn tó wá sọ yín nígbà tó mọ ìbẹ̀rẹ̀ sí ní dàgbà díẹ̀ díẹ̀ wọ́n máa ń parọ́ ní wa gbàdá wa kéékèèké wàá lè bọ́ tó máa wí fún wa ní ìtẹ̀wé náà ní kẹ̀kẹ́ báyìí wọ́n máa wí fún wa ibẹ̀ ẹ̀ ọwọ́ ọwọ́ omi wà ní káàdì ìyá ní ọwọ́ pọ̀ wẹ́rẹ́ àwọn ẹgbẹ́ ṣe nígbà tí a ti ọdún ẹgbẹ́ ní sọmọ yìí tí lọ́mọ tí ń bọ̀ ẹ bàbá àwọn obìnrin máa ń wí. ọwọ́ pọ̀ wẹ́rẹ́ àwọn ọmọ tí ìgbà nígbà sọmọ ní ọwọ́ amẹ́yìn ìyẹn gbẹ̀gbẹ̀ ọmú òògùn ẹgbẹ̀gbẹ̀ wàá ní tó wù kàn. ṣe pàṣípàṣẹ ló bá mi lọ mú òògùn ẹgbẹ̀ ọkẹ́ ìṣiṣẹ́ àtúnṣe. àà òògùn náà lẹ́sẹ̀ lòdì lọ́nà tí mo pé ìyá ẹ orí ta ibi omi ni lórí sílẹ̀ lòun kì í ṣe ẹni tó bá pa ọ́. Bẹ́ẹ̀ni ó ti mú òògùn bẹ́ẹ̀ ọmọ kékeré láti ilẹ̀ tí ó fẹ́ kó ju sáwọn. A yóò lè jí ẹ̀ Yóò fẹ́ yí o. Wọ́n kó ju sáwọn báyìí. Bàbá yẹn ti lọ́ọ̀dì rẹ̀. Bàbá yẹn ti lọ́ọ̀dì rẹ̀. Yọ̀ọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bàbá yẹn ò lè gbọ́ yóò sọ̀rọ̀ subhanahu wa ta'ala ló ń tẹ̀ dáadé rẹ̀ ní àlè sọlá sọlá sí ẹ̀dùn gbígbé àwọn wọn lọ. wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo máa ń pín àti ìgbọ́n fẹ́ẹ́ fi yé dáadáa. yàtọ̀ sí táwọn ọ̀daràn yẹn o fẹ́ràn fáwọn ọ̀daràn àwọn ọ̀jọ́ sọ ẹ̀kú ọ̀daràn làwọn ilé yẹn o. torí lọ́dún láì fàáyì wà lè sọlá sọlá àdébíyọ̀ ọ̀sán kan máa sọlá ó lè sọ̀rọ̀ látàárọ̀ tó ń bẹ̀ ìdílé fún kò sí nílẹ̀. bí yẹn bí wọ́n sọ̀rọ̀ bí sàlàyé tó wọ́n sọ pé wọ́n náà kọ̀ kẹ̀sí ọlọ́mí bọ̀ọ̀sẹ̀ kú òní. ọ̀pọ̀ ohun tẹ̀ ń sọ la àtọ́ yìí ọ̀daràn làwọn eré ọ̀ ẹ̀kẹ́ mọ́rẹ́ ìgbà tó ti yà àwọn tó ti fi wáyé rí ẹ̀ àdókájú ọ̀dọ́ bá bá rẹ̀ nípa àbáwá sí sùúrù jẹun èèmọ́kàn máa fi àwọn èèyàn tí ń lọ sí lẹ́sọ̀ pé òun ò à ní olóòtú rẹ ni tó síríọ́sì bí wọ́n ṣe máa ṣe tó aláyọ̀ ò kú tẹ́kí wọ́n tó síríọ́sì. ọmọ tó tó sọ láti kọ̀ sí kẹta nígbà àwọn ọmọ kẹfẹ nígbà tí wọ́n ti máa lọ sí máa lé ìwé yẹn tó ẹ̀yà tí wọ́n ti máa ká àwọn ọmọ ìbò lè sí àwọn ọmọ kékeré ní ibi ẹ̀sẹ̀ wọ́n sì máa rẹ́rìn ní wọ́n máa pàṣẹ wọn máa ẹni tó bẹ́ẹ̀ kí ní kẹ̀kẹ́ wá wá sí Ọlá yìí ló máa ìyàwó akúrẹ́ àti kékeré lè gbè. wò fún gbogbo tá a máa kẹ́ni ọlọ́run tí wàá fẹ́ ibi kọjá ká wọn lọ tèmi sọ fún wa pé ìsirayìlì yá ti bọ́lá òun ti fẹ́ tẹ̀lé àlejò ìwòsàn àlejòsọ̀lá sọ̀sọ̀lá tó dáwà sí iye wípé àìsí àìdáwò ló lè tẹ̀lé tọ́lọ̀ wọn ní àdúrà bí àdúrà yẹn kúrò láti káwọn ẹni náà pẹ̀lú olùdùbọ̀ tọ́lọ̀ wọn lẹ́ sí àwọn èèyàn ti mẹ́ láyé ń dọ̀yìn kọ́sọ̀rọ̀ tí wọ́n máa lọ fẹ́ àtọ́wọ́sẹ́ lórí àwọn èèyàn náà lọ́wọ́ àbíkẹ́ lọ́wọ́ pé wà lóṣù wọ́ rẹ́ta bẹ́ẹ̀ ni sáré. ìtàkùnkùn tó wà nínú àwọn òbí yìí wọ́n bá ń súnmọ́ wọ́n ní ìbò bẹ́ẹ̀. yẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tó ṣe tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa lọ sí ìwé wọ́n bẹ̀ sílẹ̀ àti ìlú àlùfáà àlùfáà ẹ̀wọ̀n lẹ́nu àti. àtọ́jú àdìyí kódà bọ́ jẹ́ ìsìn ara àdó àlè púpọ̀ tó o bá ti gbàgbọ́ lẹ́sìn máa ní ẹgbẹ́ ìlú kẹta kò sálá lọ bá ní ní òní ọ̀rẹ́ ẹni o òjijì ọlọ́ba ní lábà àtàtọ̀gbò ní ìlà ọ̀lọ́ ọba ní lábà àtàtọ̀gbò àdìgẹ́lá ó pọ̀ ẹ̀kú ìgbà tó kú lẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ alágbóná tó kú lé ọ̀rọ̀ lábà àtàtọ̀gbò kọ òjijì ọlọ́ba ìgbà yẹn bẹ́ẹ̀ ni ọ̀pá ọba lọ́ba yìí ìgbóló kó dẹ́rù ọba lọ́ba yìí ìgbàlè padà parí. lórí bí àìlera nígbà tá a sàdúrà fún ẹ lọ́wọ́ ọ̀rẹ́ ah, á máa lọ sí ẹgbẹ́ ẹ̀ máa lọ sí ẹgbẹ́ máa lọ sí ẹgbẹ́ náà yẹn. tájọ ọ̀bá lè ṣe. ìbẹ̀rẹ̀ lọ́ba tó bá sọ èrè pẹ̀lú ìjọ ẹjọ́ òun pa ọlọ́run sáfù àwọn òṣìṣẹ́ ìṣẹ̀lẹ̀ bí yorùbá ló bẹ̀rẹ̀ ọlọ́run bá ló bẹ̀rẹ̀

àbí gbogbo ọ̀tọ́lẹ̀ ọ̀dọ́rà ọ̀wá ìsẹ̀lẹ̀ ọ̀dọ́rà ìsẹ̀lẹ̀ àbùdá àbùdá pàdé pàdé يصفى يكون تقيمنا به جوابنا وافر علينا بذلك أمور الله يرجي لكم في هذا ó yẹ kí ẹ má ṣe ká gbà lọ́dọ̀ ẹni tí ń tẹ́ bọ́ kù láwọn àbọ̀ máa sáà lọ́dọ̀ rẹ̀ ó ń pe gbogbo náà dá àgbẹ̀ lọ́dọ̀ ìjọba àti ti gbà ó ti láti rẹ̀. ní tó ọdún gbogbo ọlọ́run á bá ti pé wọn ìwọ ọlọ́run ó ti wo mí sùsù ó sì ó sì àárẹ̀ sí ní báyìí. má bàa ń bẹ̀rù ọ̀rọ̀ kù lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀. ẹtú àtẹ́bí ìwọ̀rọ̀ yín àti sọ́lá tó sẹ́lá ìgbà tí wọ́n lọ yín àwọn ọ̀rẹ́ sùn lórí tó bá rẹ̀ ní ọ̀sọ̀ pé kí wọ́n lọ́ bá máa rẹ̀ tẹ̀lé tó bá rẹ̀ ní ọlọ́run náà ní owó òṣìṣẹ́ lọ́run náà ti máa ń kọ́ lẹ́yìn ìgbọ́kùn ìgbọ́ bá tó wù mí ntọ́jà sọ̀rọ̀ ẹ̀ lé ọlọ́run ìdíra ọwọ́ pa wà á ti sẹ́ àbùkù ọ̀sìn ìwọ ló ti máa ń fi ilẹ̀ ní ogun kẹ́kẹ́ lọ sí kẹ́ẹ̀ ọwọ́ àti kọ́kọ́ àti ìyàwó tó jáde pé wàhálà ara rẹ̀ ń bọ̀ láti ojú wa ń bá wọn lọ àti ìtọ́jú ọ̀gá lẹ́nu tó ṣùgbọ́n látẹ̀lé ìlú ìlànà ìyẹ̀bá ń lápẹ̀rẹ̀ omi lọ́dẹ̀ kò sàtẹ́lé lẹ́sẹ̀ kí àìsàn ti wú tẹ̀lẹ̀ sí táwọn á ní ìlú jáde rà yọ̀ọ́ àtọ̀ fún pé ọ̀nà ìlú ọ̀sán jáde rà wọ́n àwọn ìlú kéré ọ̀ tọ́ba ìtọ̀lẹ̀ wọ́n ti. ìjọba olùdó àtàkì sí ààrẹ ìkọ̀kẹ́rì rẹ̀ ti. fọ́ọ̀rọ̀ rẹ̀ ẹ̀mí débi pẹ̀lú wá ní àwọn olùdá ọmọ nígbà tó ti bá lọ. Nígbà tó ti ti gbé ra jáde tó ti báyìí, ọlọ́run ti gbọ́ bá ẹ̀lú bẹ̀ lọ. Nínú bẹ̀ lọ, òun náà lè ṣe àbẹ̀lẹ̀ tó báyìí mọ́nà àlẹ́ sọ́lá tó sọ́lá Òun náà bẹ̀ lọ sọ́lá ń àwọn tẹ̀ ẹ̀mí. Ọlọ́run fún mi láàyè, àti ẹ̀ṣùrọ̀ àti ìmọ̀ àti والأعلى صالحا إبن سبيله صالحا إبن سبيله يا الله إنه ولو قاتل هذا من سليمان بن تعليم وأكلني برحمتك في عبادك الصالحين ولا في جزء مع غيره ولا تروح وترجع برحمتك فإنك أسرت الأول على حياتك. أيوة النبي يونس عليه الصلاة والسلام وهنا ده adó apáka tí olúwo ọdún bá sàdó àlọbẹrẹ láti sè ọbẹrẹ àdó àláti sè olóòbẹrẹ ń bá gbogbo ìlú ẹja báyìí ìlú ẹja òkùnkùn ẹja òkùnkùn òlò òkùnkùn olùdókòwò mẹ́ta báyìí ọwọ́ abẹ́rẹ́ òkùnkùn náà ìlà ìlà ẹn sùnì ha ẹja èsì olùtò nínú ọ̀rọ̀ ìgbìyànjú ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ kọ́ sí ọdún làyà tí wọ́n náà rà. سورة الأنبياء على السر وتكتب وتكتب ولو سبحانه سبحانه ولو إني كنت من الصالحين هو هذا اعتراف كل واحد على يدعو الله حتى رسول الله عليه الصلاة والسلام على نبينا النبي صلى الله عليه وسلم قلت يا اليوم tí bá lọ sọ̀rọ̀ ọ̀gbẹ́ tó sọ lórí máa lọ fún òṣùlọ́lá ni yóò ló sùn ní mẹ́ta. ẹ̀rọ àábú àtẹ́bí kan ìlú kálukálá ní ìlú táwọn bá lọ ní nígbà tó ní bí àpọ̀ láti lọ lọ sí pé ẹni wà ní tọ́ ẹgbẹ́ wà lọ lọ fún láti láì aláì kan fún sọ lóun lọ. Ẹgẹ àlùkù òdìwájú kan òdìwájú tó bá wọn ní yóò rí bí ọba ìlú ayé ẹ̀ lórí tó àgbà ẹ̀ lọ́dọ̀ bẹ́ẹ̀ tó wà pọ̀ pọ̀ tó pọ̀ máa ń la pàlà ọ̀rọ̀ bó ṣe irú bẹ́ẹ̀ wọn náà lẹ́sìn wọn máa sọ̀rọ̀ pàkàpàkà láti fi jọ. sọ́dọ̀ ìgbésẹ̀ tó bá tẹ̀lé ọ̀rọ̀ wọn bàtà tó ní àyè tí wọ́n bá sá sí báyìí ọlọ́run ọ̀rọ̀ àti wọn lè ká sọ̀rọ̀ nílé àṣìṣe rẹ̀. ẹ wo àdébí Zakariya àdébí sọlá lọ́sọ̀lá òun náà bẹ̀rẹ̀ nígbà tí kò ju ọmọ lọ́ta ọ̀rọ̀ kan bí. sọ́ọ̀tà lọ́wọ́ àyà àbùdá ọ̀rọ̀ pé àyè nílà ló ta tó ní ìjà àpájì rẹ̀. ọlọ́run o ojú ọ̀tọ̀ wa fẹ́ sọ̀rọ̀ ọmọ tó ọlẹ́ wa tó tọ́jú ọ̀rọ̀ wa ọ̀fẹ́ náà ń dáadáa ni ọlọ́run àwọn ọmọdé ọmọ tó ń dáadáa ni òun fẹ́ o. إذ لك الذي الدعاء أي ما كان كذلك. قلوا أن تصدقوا ọlọ́run tẹ̀sí bẹ́ẹ̀ ọlọ́run tó rí àyà. ó lọ lọ́wọ́ wí àyà náà kú náà lọ ìlànà ọmọ bí òbí àyà ni ọ̀sẹ̀ lẹ́tẹ̀ ṣe àjọ ṣe ọlá ìrọ̀lọ́dẹ àti tàbí àyà àti ìfọlá àdébí àkúrú náà fẹ́ náà nípa tí yóò tún àyà àti ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ̀ ìnáwó aṣọ àti ìwà òní ìlọ́lọ́ ọlọ́run. mo ń kí ẹ̀ka ìró ẹ̀dọ́ ọ̀sán mi àti ìbàdókè ẹ̀dí sí wọn wọ ààyè nínú wọn ìtọ́nà ẹ̀ka ìró èmi sì pọ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan tí ò yé nípa bẹ́ẹ̀ bá wọn rẹ̀ ọ̀bẹ lọ́run ọlọ́run ti padà fún ọ̀hún àtọmọ rẹ̀ yóò tó ọlọ́run padà fà wọ́n kọ̀ wá ní ìtọ́lá ẹwà tẹ́lẹ̀ وقد أحرق علينا صبرا إن أمرتين كانوا تأجرين تقالوا سجود وراء قالوا táwọn ìgbàlẹ̀ tó béèrè òkè ọlọ́run tó wá sí ọba àti ìyọba tó lè pé sọ́dọ̀ ti pàṣẹ láyé. ó fi pé ẹbí lọ fún àwọn ẹlẹ́fẹ́ kẹtí wọn lọ sí ẹja lọ sí àjìhájì yá. àti àbájọ ìròyìn ká lọ sí jìhájì. àbí ìròyìn àti kọ́rí. tọ́ ìbílẹ̀ tí o lè ti rẹ̀ tẹ́lẹ̀ àdéhùn ní àdéhùn kò kọ́rí alátẹ̀jẹ̀ torí tẹ́sí kẹ́ bá pẹlẹ alátẹ̀ nínú ọ̀rọ̀ yàrá rẹ̀ lójú ìfọ̀ fún mi ní alátẹ̀ òde kọ́ páàlì kọ́ bá páàlì rẹ̀ yóò máa lẹ́nu kẹ̀kẹ́ bí ẹ̀jẹ̀ ti para rẹ̀ ẹ̀yin lè ti mọ̀ pé bọ̀tẹ́ni o lè ṣe bẹ́ẹ̀ ju ọ̀rọ̀ lọ àtẹnudá láti nàìjíríà ọ̀pọ̀ àbá ìpínlẹ̀ gómìnà abẹ́lẹ̀ tó wà lábẹ́ àwọn ènìyàn. Níbi láì dáhùn tó adé sọ́lá tó kẹ́lá mọ́ wá bẹ́ náà nígbà tó ń lọ kéde jáàlú níjó rè níta àwọn ìgbà yẹn lè yá. Títọ́ ló dojú ìpò ọ̀rọ̀. Wọ́n á ní ọlọ́run aláàfọ̀dà àti ọ̀sọ́rọ̀ ọlọ́run wa ní sòrò ọ̀fẹ́ ìgbà àbúdá àná náà. وتنصرنا على القوم الكافرين مراقبة الإخوة كل أعوان فرقوة على الإخوة عليه إخوة الجواب الله جواب قال أعوذ عيدا وعيدا من الأمام يكون لنا عيدا ها ونصر الله على الإخوة الجواب yóò kẹ́lí yóò tún dábì látọ̀dọ̀ ọ̀rọ̀ ló tẹ̀sí bẹ́ẹ̀. àdìsọ ọ̀pọ̀ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ kalẹ̀ àtìlẹ̀ ìtòlẹ̀ àtàlẹ̀ ọ̀bẹ̀lẹ̀ àtọ̀rẹ̀ àtàlẹ̀ ìyàrá náà. nígbà tó lọ lòdì àtàwé lọ́sẹ̀ pọ̀ gbogbo wa lè dàbí òye gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́run yẹn ìrètí náà káàdùn ìgbà ìrànwọ́ wọ́n bá àpáàtì èmi ti léèrè wọ́n lè sọ òun lẹ́lẹ̀ ọ̀pọ̀ àwòrán ìgbà wọ́n sì máa ń pè wá lẹ́nu tí ń sojú kòkòrò pé wọ́n fẹ́ ìjọba rẹ̀ wọ́n rọ̀ ìgbà lẹ́nu tí ń bẹ̀rù pé bí ìfẹ́ ìjọba rẹ̀ wọ́n ká ló lálẹ́ ọ̀sẹ̀ yìí wọ́n ń jẹ́ ẹni máa sọ ní ọ̀rọ̀ ọ̀la. àdúrà òun ni àwọn ìyọ́ owó ti owó lè ti ẹyọ lọ ẹni tó bá yẹ sàdúrà yóò lè yọ ẹni tó bá yẹ pàdúrà yóò ti rẹ lórí ìjà tó gbé yẹ pàdúrà ẹsẹ ẹsẹ yẹ awà wí ti ẹsẹ yẹ yóò ti àti bẹ́ẹ̀ yẹ lórí ó kúrò kó lọ ẹni tó bá kúrò kó lọ lọ ọlọ́run kọ́ ń tẹ̀lé kó lọ lọ nínú nítorí àǹfààní àdúrà láyé nígbà yìí. Òun ni wí tó o bá máa tún kàdá àwọn rẹ̀ bí òfin káyọ̀ àtàjọ àtẹ̀lé ọ̀dà. Nítorí pé mọ̀lẹ́kà fẹ́ bẹ nínú àwọn mọ̀lẹ́kà bí ọlọ́run mọ̀lẹ́kà tó o bá tún kàdá bá ti láyé fún lágbájá láyé. Ìyẹn tó tẹ̀ fún tó wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ wọ̀ lágá ìlú ẹ àwọn sẹ́kù wa Harun tí wọ́n jẹ́ alábòsó gbọ́dọ̀ ta wa ọlọ́mọ abánisọ wọn kò ní kàn fi kàkà wá bẹ́ẹ̀ kò ní sì kò wí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ fi áàmì tọ́lá ti fi áàmì yẹ kàlá ìtọ́ yẹn rẹ̀ ti ṣe rẹ̀ ibi láti ra fún ara rẹ̀ ayé adébíyẹ lásìkò àjọ àbúrò ọ̀pá rẹ̀ adébíyẹ lọ́wọ́ wọn àtẹ̀sẹ́lẹ̀ wọ́n ti sẹ́yìn lọ́wọ́ adébíyẹ tó múlẹ̀ sí lóde yẹ àyàfó mẹ́ta bàbá àwọn ọmọdé náà kọ̀ ọ́ sílẹ̀ èyí ìṣòro ọ̀rọ̀ àgbà tó nàdúrà àkàdúrà mọ́ báyẹ̀ sí lọ. lẹ́yìn bẹ́ẹ̀ ti mọ̀ lórí ó ń sáwọn àti ìdájọ́. àwọn olùkọ́ àti olùkọ́ àwọn ẹja ìlọ̀lẹ̀ tí ń tẹ̀jà lórí ìpàdé àwọn tó wọ́n ti lé nígbà táwọn àti lọ́nà ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ báyà. وما يعلم ذلك على خلق الله الجوار والإخوان الذين سبقونا بالإيمان حتى الله يا رب الجوار والكفار ولا تجعل في قلوبنا غلا اللهم في أجرك وسوالك للذين آمنوا ترفع وتقول ربنا وقرأ تدعوى إن ذكر على أن يرى ثم يكون 所以，宝贝。 àdúrà olùsí mùsùlùmí ti ọjọ́ ta àdúrà tí ọ̀la jẹ́ lẹ́sẹ̀ tí ó ti sàdá àti mọ̀lẹ́bí ọjà lọ́sọ̀rọ̀ fún ayé tó ti orí ìtàjò mẹ́ta. Ìpọ̀ ọlọ́run kẹ́sí gbàdúrà ẹ̀yẹ bó ti fẹ́. Àdébọ́lá ọ̀hún tó ń bẹ̀rẹ̀ sí ìjọ ti ta ọ̀sẹ̀ yára. Àdébọ́lá ọ̀hún ti bàjẹ́ ìlà owó ọ̀hún àdìlá. Wọ́n ti pàdé àtẹ̀lẹ́ ìlú láti وإما كان النبي صلى الله عليه وسلم قرر من حديث أبي سعيد الخدري رضي الله عنه تنظر إليه يوصي أخاه وقال إذا تكثر sọ̀rọ̀ kárí bẹ́ẹ̀ àwọn máa ṣàtọ́ àbíkọ́ ti wà. àmọ̀ bí bàtà ti rí yẹn àti àgbo lè má sà. àdébí sọ́kọ́ máa sọ̀rọ̀ máa lọ sí ọ̀lùwọ̀ ọ̀rọ̀ àdá ọlọ́run pọ̀ ní gbígbà àdúrà ẹ bá ti lẹ́ ọlọ́run fún àdúrà nínú ọ̀rọ̀ yìí láti fi bàtà ìbára rẹ̀ ẹni tó bá sílẹ̀ fún ọmọ àtàlà wọ́n ti sílẹ̀ fún ẹ̀fọ́ torí ìlòkì tí ọlọ́run ti kẹsàn án àti ìlú tó da ìtọ́nà òde fún ọ̀dẹ́ ìdí àlàáfíà bọ́ọ̀bẹ náà sọ ọba ti lára dáa yẹn ti ó ti tó àti fáìbà òní wúlò fún kẹrẹ́bí ọ̀tẹ̀ àti ìjọ padà tẹ̀lé torí bẹ́ẹ̀ ni ìjọ ọba ẹ̀sọ́ ní ìlànà ẹ̀sọ́ àti ọlọ́run àdéhùn ìlú ọ̀la rẹ̀ torí wọn náà máa lò sí ẹkú àdéhùn àti káàdì ìfẹ́tọ́ wà ìdí sì fẹ́ẹ́ bá àwọn ẹ̀kọ́ tó fẹ́ fún àdúrà torí olúwa pàtàkì lọ́dọ̀ wa ìgbàdún ọ̀fìn ìyẹn ti lọ́dọ̀ ìfẹ́tọ́ wà rẹ̀. Bẹ́ẹ̀ bí a bá rọ́ọ̀yà àwọn ẹ̀dá ilé ẹ̀ka ìgbọ́n láti bọ ìgbìmọ̀ ẹ̀fọ́ àdúrà sílẹ̀. Ìṣó rẹ̀ ìṣó bí ìrẹ̀lẹ̀ àwọn àsìkò ọ̀rọ̀ nínú حتى الإمام أبا أبو ذهب فجأة الإمام رحمه الله قلت رجع الدعاء عن اليوم واصبر لك بخير ساعة لا تخوض كل قلت رجع الدعاء عليه صلوا على النبي الكريم أين الإنسان يصلي على غير كيف تسعى وفي صلي bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdúrà ní ìdí sí bẹ́ẹ̀ ṣùgbọ́n kájú ẹ̀dùn kan bẹ̀ lọ. ẹni máa wà àdúrà tẹ̀ pọ̀ dáadáa káàkiri ti sọ̀rọ̀ aláwọ̀ pé ká ṣe lẹ́yìn o. tó lè ní ọwọ́ àtúntò àdúrà yẹn èyí tọ́jú tó àwọ̀ ìlànà. alẹ́sìnkẹ́ ó lè wà àdúrà èyí tọ́jú tó àwọ̀ ìlànà. ẹ wo ló yẹ tọ́jú tó àwọ̀ ìlànà bí wọ́n yẹ tọ́jú tó lásán fún àwọn ti jábà ní kí má sàlá ìmọ̀ àrí o. ní gbogbo àtọ́ bá ti parí o láti máa lọ́ta ọmọ ọmọ àrí ذكرك وشكرك وحسن عبادتك bọ́lá ti bẹ́ẹ̀ tó wíwá ìlú àyíká ti ẹ̀sìn náà máa ní àtàwọn táwọn kò sọ̀rọ̀ àwọn ilé láàrin ọ̀sẹ̀ lọ́nà àpẹ̀rọ àti àlọ́gbà nínú àwọn ìgbà tó lórí fàdúrà òun ìgbà tí ẹ̀ka láàrọ̀ àti àtàwọn àpòrí ìfẹ́lẹ̀ ọ̀hún àtúntò kọ́ fàdúrà yorùbá nínú àwọn ẹ̀kọ́ tó wà fàdúrà kéèyàn fàdúrà kéèyàn kéèyàn kẹ́wọ́ rẹ̀ ah, tó àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ wọ́n wà ní abẹ́ gbogbo àti sẹ́wọ́ ìtàkùn sí àkókò wa. bákan náà àwọn ẹ̀kọ́ náà bá lọ́wọ́ òun náà fi kéèyàn máa lé owó rẹ̀ lẹ̀. nílẹ̀ ilẹ̀ yẹn ọ̀gbọ́n àti àdéhùn ojú rere ẹni bá mi làrẹ́ra lọ́wọ́ àtẹ̀sẹ̀ láì àwọn yóò fi mọ́ lọ́rùn bẹ́ẹ̀. ìdílé máa kí mọ́ lọ tó máa parí pé ọlọ́run mo mo ti sọ́ mi mo ti صلوا على وسلم إنه حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه الله صلى الله عليه وسلم أبو لك أما تقول صلى الله عليه وسلم بعد أوقات أرسلوا مسجدا فجاءوا الله أكبر أوانا لما تين أو لما كبر أوانا الله أكبر فقط بعدين عليه الصلاة والسلام يقول يا أهل الحسن إن الذي تجعون أنت تنسى ليس من أخطر بما تنسي ولا هادي إلا ذلك يوسف إن الذي تدعون بينكم وبين أعدائي رقابي وإكادكم هل تلقي بلاري أبلاري أو تعبوي إلى ما تفعلون kílẹ̀ ìfọ̀tọ́wà fáńdúà òun ni bẹ́ẹ̀ ọ̀gbọ̀n ọba ló kájà ẹ̀ ẹ̀ kórìkúndù ẹ̀ ọ̀díkàlùkúndù ẹ̀ ẹ̀díkàlùkúndù ẹ̀ kàbáàlùkù ẹ̀ ẹ̀díkàlùkúndù ẹ̀ ìmáìmáìmá ọkọ̀ gbogbo ayé ń ta parí rẹ̀ kí ló dé tọ́ba tẹ̀ ìdájọ́ wá bẹ́ẹ̀ òun lè wá bẹ́ẹ̀ ọlọ́dún lé ẹ̀rí gbogbo kàtà sí ìdílé dáadáa nínú àwọn ẹ̀kọ́ tó wà fájú à òun náà lè yí ìyẹn bá ti àdúrà pé ó yí torí kìlá fún ọlọ́dún ọlọ́ ọlọ́run wò fáwọn ra rẹ fún ọdún ti lé fọ́ ṣé wàá ti rò rèébi wọ́wọ́ ni ọlọ́run fún mi lọ́mọ ó fi ìjọba rẹ lọ́rọ́ wọn ẹ̀kọ́ àwọn sọ̀tàlá ń bẹ lọ́mọ mẹ́fà wọ́n tẹ̀lé sí lọ́mọ táyà pẹ̀lú ẹ̀ ní ọ̀dọ́ ọmọ mẹ́fà ọdún ìṣẹ̀lẹ̀ wọn jọ gbé bọ̀ sátẹ́lì ìdìbò láyé ọjọ́ wọn yóò sì yẹ̀ lọ sátẹ́lì ìdìbò láyé lórí lọ́mọ láyé olùsẹ̀ńtìfẹ́ náà fọ́nà òkú mi lọ́mọ rí ọkàn fi ìrìn láyé láyé ọdún tó ti kú lò láyé lẹ́yìn sátẹ́lì tí ọba ti di ọmọ nkẹ ọkẹ ti tọrọ tààrà ni tí Ọlọ́run fún mi lọ́wọ́ rẹ tí Ọlọ́run jẹ rẹ mọlọlọrin Ọlọ́run òtí ẹkẹ tó fún mi ní nkẹlá ló fún béèrè ọlọ́run kọ́ fẹ́ kó fún mi ní one thousand má dé ìrèlè lóbìnrin one billion ìjọba fẹ́ máa kọ́mọ́ náà fáwọn òṣèré àti lè dé owó fẹ́ owó ńlá fẹ́ ẹgbẹ́ bó ti wá sí ìwọ́n máa wò ọlọ́run kọ́ bó ti bọ̀rọ̀ bó ti rẹ̀ rí láti rẹ̀ sọ ìfọ̀tọ́ àtàdúrà òun náà ti fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ́lọ̀ kí ló sọ fún rẹ̀ kan kọ́ bá tẹ̀rù ẹ̀jẹ̀ bá ti sàlàyé wa nítorí sọ́kọ́ àfàdúrà òun náà ti kéde máa sàdúrà sí ẹ̀mẹ́ta mẹ́ta ọ̀pọ̀ tó ti dé òṣìṣẹ́ lọ ọlọ́dún ọlọ́run fi pé ọlọ́run fi pé ilẹ̀ lẹ́yìn lẹ́yìn tí ẹ̀sùn jẹ́ ẹ̀rí ọkọ̀ nínú àwọn àdúrà rẹ̀ síbẹ̀ lọ́kọ́ bá àdúrà òun ti àdúrà báyìí ọkọ̀ kọ́ ti dáná ó ti lọ bí sùhánilá alhamdulilá. ṣùgbọ́n ìlọ wá sí ti ní pé aṣáájú lájọ́ abẹ́wò ayé lábẹ́ fúnra yín láti kọ́kànlá rẹ̀ kò ní ti gbogbo wà láyé. alhamdulilayi alhamdulilayi ọ̀bí mẹ́wàá mẹ́wàá ọ̀bìlẹ̀ ìtọ́ sí kí káyọ̀ kẹ́ ẹni tó kẹ́ láàrin ah, kí ló dé. Gbogbo orúkẹ́ àti orúkẹ́ àwọn ọ̀gá ẹ̀ wọ́n àtọ́ lọ́wọ́ bí i àti ìpa. Tó àdúgbò wà bẹ̀rẹ̀ tẹ̀ láti bí omi lọ́sọ̀ tẹ̀ láti pàtẹ́ mi nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀. Tó o ti wù yín parí nínú àwọn ẹ̀kọ́ ta lọ́sọ̀ tó ti pa àjọ àti tó kí ni ẹ̀ nígbà tí àkókò ti fi tó wà á tó báyìí tó súnmọ́ fún mi yé pé láti kílà yóò tún bí àwọn ọ̀gá ọ̀gá èyí tí ojú wa lábẹ́ ọ̀rọ̀ jáde ṣùgbọ́n ní parí ẹ̀kọ́ lọ́wọ́ àpò àpáńdà àtọ́jọ́ pàtàkì rẹ̀ tó ìfẹ́ kọ́ yẹn kú sínú ìpìlẹ̀ yẹn nípa gbígbà àdúrà òun ni pé òun ọ̀fẹ́ sàdúrà ó wò ó ti wà. káàkó sí ẹ̀fẹ́ ẹlẹ́sọ̀tọ́jọ́ ìdájọ́ àgbà ẹ̀ tó bá wà lọ́wọ́ rẹ̀ pàtàkì ẹ má dá dáadé arákùnrin yóò ní ká sọ sálá ń sọ nípa ẹ̀ pé ìrìn àjò ẹ̀ gbogbo ara ẹ̀ ti ta ohun ní wọn ẹni ṣe ń ṣeré àtọ́sílọ̀ ìlọ. ọwọ́ àti wọn bàbá àti làwọn ọ̀gá ọ̀ ẹlẹ́dà ẹlẹ́dà àbí ọ̀ bí màá sọ̀rọ̀ kẹ́mi òṣìṣẹ́ ọlọ́run ti tẹ́lẹ̀ tó sọ̀rọ̀ kẹ́mi bọ̀bọ̀ táwọn ti àárọ̀ ọ̀dọ̀ arákùnrin ti gbà yẹn ọ̀dọ̀ نسأل الله لي ولكم والإسلام الكريم في مخالفة وقالها أكبر الله إليه إنه الله الرحيم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. اللهم صل وسلم على ولقد صبر وكفر ولقد صبر وكفر أعتقد أن النبي صلى الله عليه وسلم